بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبينا محمد وعلى آله وصحابته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام warahmatulahi wabarakatuhu. a dúpẹ́ fún ọlọ́run. alhamdulilah. ọba tí ó kó àjọ sí ààyè ní òní láti pàdé ara wa lórí ẹ̀sìn ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ Ramadan àti bá a sì gbàwẹ̀ náà tọ́nà òfin tẹ́wọ́ gbà lọ́wọ́ wa àti ọ̀rọ̀ nípa Ramadan bó ṣe jẹ́ oṣù ìṣọ̀kan láàrin àwa mùsùlùmí kọ́lọ́n kó jẹ́ kí a gbọ́ra wa yé. Àmín. ní ọ̀dọ̀ mi ń bí wọ́n fún mi ní àwọn kókókókó tí a mẹ́nubà jẹ́ pé òun ni ó pàtàkì fún ìjókòó yìí nípa oṣù Ramadan àti àwẹ̀ rẹ̀ ní gbígbà lágbára ọlọ́run àsìkò tí mo ní kéré forty five minutes ni mo ní yọ parí ní aago méjìlá gẹ́gẹ́ bó ṣe wà básìkò ṣe wà mọ́ ní ṣe sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n màá tọ́ka wa sí àwọn tírà tó pàtàkì fún wa láti lọ yẹ̀wò lórí ọ̀rọ̀ Ramadan àtàwọn nǹkan tí a fẹ́ mẹ́nubà nínú rẹ̀ láti gbọ́ àgbọ́yé lẹ́kùnrẹ́ nípa rẹ̀ alakọ̀kọ́ ń bẹ̀ ní alukur'anul karim gangan fúnra ẹ̀ èyí tọ́lọ́ sọ kàlẹ́fà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tí ó jẹ́ ìwé tí tọ́jà atọ́nisọ́nà fáwọn mùsùlùmí nípa gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn tá a fẹ́ ṣe torí pé ọlọ́run fi nǹkan kan lẹ̀ láì mẹ́nubà. ma farratna fil kitabi min shay. ọlọ́run fi nǹkan kan lẹ̀ láì mẹ́nubà gẹ́gẹ́ bí àyà tí anu suratul an'am àyà tí wọ́n ké sura kẹfà quran aya kejìlé ní kejìdínní ogójì quran chapter six verse thirty eight ọlọ́run lòun fi kankan lẹ̀ láì mẹ́nuba tó yẹ kí òun sọ fún aráyé ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn tafasiru alukur'anil karim tí ẹ kà dárúkọ díẹ̀ nínú ẹ̀ tí amú ọ̀rọ̀ jáde nínú ẹ̀ tẹ̀fsiru afọwọ́ ibnu jẹ̀rí àtọ́bárí táwọn sì tẹ̀fsiru tọ́bárí tafsir afawa ismail bunu kathir tamọ sí tafsir kohanil adim àtàwọn tafasiru mi kì í má waste time ká lọ kà lórí gbogbo ń tá a bá sọ níjókòó yìí lónìí níbi àwọn àyà ọ̀rọ̀ rọmọdán wà nù suratul bakọrọ tíra ẹlẹ́ẹ̀kẹta òní nílùú àwùtọ́r tọ́jẹ́ sẹ́rì fún muntakol akbar nílùú àwùtọ́r oníjì mẹ́sàn-án ìdí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ gbogbo ta fẹ́ sọ pátákó sí kanú ẹ̀ tá a fa yẹn ò mẹ́nuba nú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin onífẹ́kẹ́ sunna afọwà sayidu sabiq sayidu sabiq ìdí alákọ̀ọ́kọ́ rẹ̀ volume one rẹ̀ tó náà sọ̀rọ̀ ramadan extensively àti gbogbo àwẹ̀ tó rọ kiriká rẹ̀ ọ̀gá gbogbo wọn lẹ́yìn alukurhanu kẹrìmà ti tafasiru ẹ̀ onímọ̀jùmọ́ fatawa ahmed bono taimiya ìdí ẹlẹ́ẹ̀kẹ́ dọ́gbọ̀n volume twenty five rẹ̀ tẹ́ pé ọ̀rọ̀ àṣìyàmù nìkan ni ọ̀rọ̀ àwẹ̀ nìkan ni níbẹ̀ nínú rẹ̀ tíra ẹlẹ́ẹ̀kẹfà onífíkùl máàlìkì fi thawbihi aljadid fíkùl máàlìkì fi thawbihi aljadid hmm. tíra tí a fà wá Dr. Muhammad Bashir al tó ṣe ẹlẹ́ẹ̀kẹje onítìrà tí wọ́n sẹ̀ ń kó jọ lọ́wọ́ tí wọ́n ń typeset ẹ̀ lọ́wọ́ tí ò tí ì jáde sílùú tí kan nínú àwọn ọmọ wa ní nàìjíríà ti ń gbé ní saudi arabia dr ismail kọ́láwọlé yunus tí ó ṣe tí wọ́n ń retí títẹ̀ jáde rẹ̀ ní saudi òun náà wà nínú àwọn tíra orúkọ rẹ̀ ní àgbọ̀wábìtò fẹ̀kẹ̀híyá àrùn tà alẹ́kọ́tìbìlì ehilal kọ́lọ̀ ń kó jẹ́ kí ó tètè jáde láyọ̀ àtàlàfíà. àmín. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí a sọ̀rọ̀ ilé lórí òun ni oṣù ramadan bó ṣe jẹ́ oṣù alábàríkà òun ni kókó àkọ́kọ́ wa hmm. nínú àwọn nǹkan tí ọlọ́run fi ṣe oṣù ní oṣù àlùbáríkà òun náà ni dídárúkọ tọ́lọ́ dárúkọ oṣù yìí láàrin oṣù méjìlá tọ́lọ́ dá nínú suratu tauba sura kẹsàn-án alukur'anul. inna iddata yuhuri indallahi zina ashara shaharan fi kitabillah. يوم خلق السماوات والأرض منها أربعة هرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين oṣù méjìlá lọ́lọ́run dá àyà rẹ̀ náà ti ké fún wa yìí nínú oṣù méjèèjìlá yìí muharram ló bẹ̀rẹ̀ hmm. dhul hijja ló parí rẹ̀ lóṣù kejìlá lọ́dọ̀ ọlọ́run gbogbo oṣù méjìlá yìí ẹyọ kó oṣù lọ́lọ́run dárúkọ rẹ̀ nínú Al-Qur'anul Karim òun náà ni oṣù Ramadan jábọ́lọ̀ ń ṣe sọ nínú suratul Baqarah. Shahru Ramadana alladhi unzila fihil Qur'an hudan lin-nasi wa bayyinatin minal فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون Quran chapter two verse one hundred eighty five òní wọ́n ké fún àwọn ọ̀rẹ́ gbogbo àti ti gbọ́tọ̀ lọ́n sọ pé ṣáàrù rọmọdọ́nà lẹ́dẹ̀ ń zira fẹ́ lè Quran oṣù rọmọdọ́nà lóṣù tó ń sọ alukuran kalẹ̀ nú ẹ̀ gbogbo aláti máa táwọn bó ṣe sọ kalẹ̀ lódìdí lóru lè látòlù kọ́dírì tí ò sínú oṣù mi kọjá oṣù rọmọdọ́nà tí ọlọ́run sọ kalẹ̀ sí bẹ́tọ̀lẹ̀ ìzà nínú sánmà táyé tákàtì bẹ̀ ni màlíkà jìbẹ́ àlẹ́ ìsọ̀látọ̀ tí ń wá alukóran wà bá níbi sọ̀rọ̀ sàn lórí ilẹ̀ ayé mọ̀nà german láàrin ọdún mẹ́tàléníogún tó fi jíṣẹ́ lókè yẹ̀pẹ̀ ọwọ́ dídárúkọ ṣáhàrù rọmọdọ́nà nínú alukóran tí ó dárúkọ ṣáhàrù muharram hmm. tí ó dárúkọ ṣáhàrù sọfàr hmm. tí ó dárúkọ ṣáhàrù rọbìlà awwal àbí rọbì ọ̀fáàní àbí jùmọ̀dà lólu àbí jùmọ̀dà fáàní àbí rọjab àbí ṣàbàn àbí zulkọ́ọ̀dà àbí ṣàwàl àbí zulhijja àìná sọ lórí orúkọ oṣù mọ́kànlá mi lẹ́yìn rọmọdán ó ti tó ní ọlá fún oṣù rọmọdán oṣù alábàríkà pàtàkì ni ìní lọ sínú alukur'an mà kí n lè fún àfa mi Ilyas nísàmì nínú hadith musnad imam ahmed àti nasahi àti bayhaki hadith tàbí alátọ̀dọ̀ àníbi sọ́lá ọ̀sán sọ yìí pé lámà hadọ̀rọ̀ ṣahru rọmọdán nígbà tí oṣù rọmọdán tí ó ń wọlé bọ̀ tó fẹ́ wọlé dé lọ́dún tàbí ọ̀sán ń bẹ láyé oni kọjá akun ṣaharu mubarakun dájúdájú oṣù alábàríkà ṣaharu mubarak oṣù alábàríkà dájúdájú ti wọlé wa báyìí báyìí gbogbo ara sì mọ iṣẹ́ kọ́t tọ́ba dúró ti fẹ́ lónìmọ́dí tọ́ba dúró ti past tense iṣẹ́ ti ń ṣe hmm. tọ́ba ti fẹ́ lèmọ̀dọ́rì present of future tense àti mọ̀ṣẹ́ ti ń ṣe kọ́díjà akun ṣaharu mubarakun oṣù alábàríkà ó ti dé wa báyìí bí màánà tó sì yín lọ́wà gẹ́gẹ́ kọ́dí kọ́mọ́tì sọ̀láàtù kì í ṣe kọ́dí kọ́mọ́tù o kọ́dí kọ́mọ́tì sọ̀láàtù èdè lárúbá gidi nu. káàmù pé kọ́dí kọ́mọ́tù ti wà là ń sọ̀n kì í ṣe èdè lárúbá wa kọ́dí kọ́mọ́tì sọ̀láàtù bí mánà o ti súnmọ́ kì í ṣe pé nu ti bẹ̀rẹ̀ ìkàmọ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ó ń súnmọ́ ni. sòrú ẹ̀ ni kọ́dí já àkùn ṣáàrù mubarakun oṣù aládùbáríkà òní tá a fàdúrà kàtọ́pọ̀ sínú ìfitadọ̀ lọ́hà àlékún síyáàmà ọlọ́run ṣe gbígbà àwẹ̀ nínú oṣù náà lọ́rọ̀ yẹn fún yín tútà òfin abuwabu janna nínú oore ṣáàrù Ramadan òrìkọ́ àṣẹ àwọn ilẹ̀kùn àlùjánà lẹ̀ àwọn ilẹ̀kùn àlùjánà mẹ́jọ ni ẹbí nẹ́sọ̀ àdìsá ni wọ́n sàm ṣe wá lórí ẹ̀ àṣẹ àwọn ilẹ̀kùn yín lẹ̀ nínú oṣù yìí wà tó kila kò fi abuwabu niran nínú àwọn èṣù àwọn àlùjẹnu onílàbúrú àásùn wọn ti gbé kàn àníjẹ́ wọn ó débi ìbàjẹ́ tó sunu òfin parí. ànábi sọ̀rọ̀ ọ̀sálàm ó ní òru kan bẹ nínú oṣù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ man hurima khayraha faqad hurima khayru kullu ẹnikẹ́ni tá a bá ṣe oore oore oṣù náà àbí oore òru tí bẹ́ẹ̀ nù rẹ̀ ń ṣùgbọ́n kò sọ pé xeeru pẹpẹ xeeru ni ṣaaru ramadan ń sọ̀n xeeru ha àjẹpẹ́ lẹ́yìn àtọkọ́dún nìkan ní wíwọ́n ẹni tá a bá ṣe oore bẹ̀lẹ́ wọ̀ fún àjẹpẹ́ gbogbo oore pátápátá la ṣe lé wọ̀ fún ọlọ́mọ ṣe lé wọ̀ fún wa. àmín. àdéhùn kejì kí n tó sáré sọ àbúrò rẹ̀ rà lọ́gbà wa ọlọ́dẹ̀bí sọ̀lọ̀ lọ́wọ́ àìsàn sọ pé màá sọ́mọ̀ rọmọdán ìmánu wà sábà gbófinra aláhùn má takọ́ dámàmì ẹnikẹ́ni tó bá gbàwé oṣù Ramadan pẹ̀lú ìgbàgbọ́ òdodo nínú Ọlọ́run àti ihtisab iná kẹsàn-án rí sọ́dọ̀ Ọlọ́run tá a fi wójú rí ẹnìkan kọjá Ọlọ́run látòrí ẹgbàwẹ̀ táwa ń retí ẹ̀san rí lọ́dọ̀ Ọlọ́run lórí rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yàn ṣẹ̀ kọjá pátá àáforí ẹ̀jìn àdètìmínú tọ́wà ní musnadu Imam Ahmad àti àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wá látọ̀dọ̀ àbúrò ẹ̀ sí ó bí ọ̀sán sọ pé ìdájà futihat abuabul janna tí oṣù rọmọdán bá ti ń dé pẹ́rẹ́ báyìí ọlọ́run ọba ọ̀pàṣẹ wọn ó sì gbogbo ilẹ̀kùn àlùjànnà wọn ó sì sílẹ̀ wàgùlìkọ́t abuabul nar gbogbo àwọn ilẹ̀kùn náà wọn ó ti pàpàtà wàsófin dàtú ṣàtẹ̀yìn àwọn èṣù wọn ó fìhàn sínú bẹ̀kùn Bukhari àti Muslim lọ́gbà dé tẹ̀ wá tọ́ díẹ̀ nínú oore ọlá tọ́lọ̀ fi sínú oṣù rọmọdán díẹ̀ lásọ yìí hmm. kí n lọ síwájú torí àsìkò kí láàfin mọ̀ pé oṣù Ramadan dé kí nìkan náà tí ó fi pé Ramadan ti dé o tí ó fi rìnlẹ̀ fún atáfin mọ̀ pé a bọ́ sínú oṣù Ramadan. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين àfáà fẹ́ dá mi padà síbi ntí mo dákẹ́lé lórí pẹ̀lú lọ ké suratu dukhan suratu dukhan Quran chapter forty four àyà àkọ́kọ́ rẹ̀ náà nù hamim lọ́bẹ̀rẹ̀ rẹ̀ tọ́lọ̀ tó sọ yìí pé òun sọ Quran kalẹ̀ nù lélata mubaraka òru alábàríkà ló ń sọ Quran kalẹ̀ nù ẹ̀ káfíyàn lẹ̀ hmm. báwo la ṣe osoro pé oṣù Ramadan dé hmm. eléyìí ni kókó ẹlẹ́ẹ̀kejì hmm. àwọn onímọ̀ Islam láì gbójú òkè lọ́ọ̀lẹ̀ ní gbogbo ohun ń jẹ́ tíra àti kọjá níbẹ̀rẹ̀ wá sí gẹ́gẹ́ bí mọ̀kọ́dìmọ́tò lè zíyà gẹ́bí tíra àsùmáwí hmm. tó jẹ́ tíra fíkì mọ́dábì mọ́ malik gẹ́bí risala abu zedel kọ̀rọ̀wání gẹ́gẹ́ bí rishadu saliki àti sẹ́rù asalu mọ̀dárìkì àti gbogbo àwọn sẹ́rù mi tọ̀tọ̀ ni akọ́bù mọ̀ saliki ni siraju saliki ni gbogbo àwọn tíra fíkì tí bẹ ní mọ́dábì mọ́ malik àti gbogbo àwọn tíra mọ̀dáìbù tó kù tàbú hanifa ni tìmọ̀m shafi ni tìmọ̀m ahmed bunu hanbali ni láìsè ìyapa ẹnu láàrin àwọn àfa gbogbo àfa ayé lọ sọ wípé nǹkan méjì ni máa ń ṣe ìbátu oṣù Ramadan nǹkan méjì ni máa ń fi rinlẹ̀ kó ti dé ìka nínú nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ onírú yàtọ̀ lè lálẹ́ Ramadan lílé oṣù Ramadan lílé kíkẹ́sẹ̀ǹtẹ̀ ò lé ní sánmà òun ni àkọ́kọ́ tí gbogbo àfa ń sọ̀rọ̀ lé lórí nítorí àwọn ìdí táwọn arẹpẹtẹ ẹlẹ́ẹ̀kejì tó sọ̀ ọ̀bálẹ́ ó ni ìkìmálù ṣàbán sàlàfínà yauman oṣù ṣàbán tó ṣáájú ramadan káàkà kó pé ọgbọ̀n ọjọ́ tó sún lé ní twenty nine ṣàbán àjẹpá àka ramadan pé ọgbọ̀njọ́ àka ṣàbán pé ọgbọ̀njọ́ oṣù lé òlẹ́ àníjì ẹ̀mọ́ tó bá ti lè pé ọgbọ̀njọ́ ṣàbán àwẹ̀ ọbẹ̀rẹ̀ ìjọ kejì automatic ni méjèèjì gbogbo àwọn àfa sọ mo fẹ́ sọ a rí lókè ayé tá a wà lónìí ọ̀la ọlọ́mọdé àwọn ẹni bí ọkọ tíra lóku lókè yẹpẹ tá a wà lónìí kò sí tíra kankan tíra kankan lókè yẹpẹ ayé kọ́dà bó ṣe mọ́tínú tíra bó ṣe sẹ́ríù rẹ̀ tó sọ yìí pé káwọn àáfọ̀ lọ jókòó kí wọ́n mú ọjọ́ ìjọba yà bẹ̀rẹ̀ ìjọba yà tùnú kò sí tíra kankan lókè yẹpẹ ayé títí di òní tó sọ yìí pé àfi bíbẹ̀rẹ̀ oṣù Ramadan lọ́wọ́ àwọn àfa kẹ́bírùlá wọ́n lọ fẹnu kónú kí ẹ ń bá wa mọ tíra tó sọ bẹ́ẹ̀ lókè ìyẹ̀pẹ̀ ayé kọkọrúkọ tíra ránṣẹ́ síbi kó fi ránṣẹ́ sórí tébù yìí lágbára Ọlọ́run sọ pé tá a di jọba ìpàjọ àpàdé kó gbé tíra wọn kébìrì ògbé tèmi àkàjọ àpàdé ara wa kò sínú tíra lókè ìyẹ̀pẹ̀ ayé Ọlọ́run Ọlọ́run tí ò fi ìsìlámù lọ wéèyàn pé kọ́ yẹ pé man made religion yóò jẹ́ èèyàn ni ó formulate ẹ̀ order of service àwọn èèyàn ni ó máa kọ́ committee ni ó kọ́ ìgbìmọ̀ àfáà ni ó kọ́ ètò tó bá ṣẹ̀ṣẹ̀ bá dà tí ò fi lé a lọ́wọ́ tẹ́pẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ló gbé wá fún rẹ̀ tí ó sì yàtọ̀ káàkiri ayé níbikíbi lórí ilẹ̀ ayé kò sí ẹnìkan lókè ìyẹ̀pẹ̀ ayé tí ó sọ pé a fẹ́ gbàwé oṣù kan tí a sọ pé oṣù Ramadan o inú Muharram lọ́wọ́ máa gbà tó ń sí kò sí lókè ìyẹ̀pẹ̀ ayé torí pé oṣù tá a gbàwẹ̀ ọlọ́run náà sọ lórí ẹ̀ fún rẹ̀ ni kò síbi kankan lókè ìyẹ̀pẹ̀ ayé tí wọn ó ti gáìdì wa pé bá a ṣe kírun rèé ọlọ́ọ̀ba tó sọ kuran kalẹ̀ fanu yọ sàlám ó ti sọ irun kíkí fún wa àníbi sọ̀rọ̀ àṣà tó fi irun náà ó ti sọ bá kírun fún wa súnmú onisọlu kamara etumu ni usu. wàhí musala tawa atu zaka warkaun maaraki. bá kírun o sì níbi mo ṣe kí ni ẹ kí tó yẹ fi jẹ́ pé mùsùlùmí ọ wà natural of human beings hmm. tọ̀bí ìní níta àdámáyẹ̀ láàánú pé tá a bá ti bẹ̀rẹ̀ ẹ̀rún kíkí láti kéke a máa wo àwọn tó wà ànumọ́ sáà sílẹ̀ sẹ́yìn kírun àfi máa ń kírun a sì lè gbà pẹ̀lú ẹ̀ títí tẹ́kọ̀ọ́ fi wá dé táfi mọ̀ pé ntàwé rúkú rè ntàwé lórí ìdúró rè ntàwé ẹ̀yìn rúkú rè ntàwé níforíkalẹ̀ rè ọlọ́run ò fi lé ẹ̀dá lọ́wọ́ pé kí kọ́mítì kan máa jókòó láwọn mọ́sáàsì kan sọ bí wọn ó ṣe kírun bó ṣe wà nù gbogbo ẹ̀sìn tó kù. bá a ṣe ṣe ẹ̀sìn ìsìláàmù ọ̀dọ̀ ọlọ́run ló wà tó ẹ̀ kò sí lọ́wọ́ ẹnì kankan lẹ́yìn ọlọ́run tó ní agbáwẹ̀ òun àtàníbi sọ̀rọ̀ sàn tó fi rán fún wa kò sí lọ́wọ́ ẹnì kankan kí wọ́n á padà síbi àkọ́kọ́ rúyàtò lè hilali Ramadan rírí ìlétésòsò Ramadan àáyà tí wọ́n ké fún alẹ́ kan Quran chapter two verse one eighty five Suratul bakoro àáyà ọgọ́sàn ó lé márùn àáyà ọgọ́sàn ó lé márùn ọlọ́run tọ́lá ẹ̀gá ní ṣáàrù rọmọdọ́nà lẹ́dí. ṣáàrù rọmọdọ́nà lẹ́dí ọ̀nzìlá fi ìkúrọ̀ án. هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ìbẹ̀rẹ̀ àná o fàmà ṣàyẹ̀dà mi kú ṣahara ẹnikẹ́ni tó bá gán ní oṣù náà nù yín ẹnikẹ́ni tó oṣù náà bá balaye nù yín ẹnikẹ́ni tó bá dé ti ìgbọ́ rẹ̀ pé oṣù náà ti lé nínú yín tí n tó dé ti ìgbọ́ yẹn sì fẹsẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń bá aṣàlàyé yìí fọlíyà súnmọ́ kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ lókù kọ́ máa gbà wẹ̀ lọ amúrúmínàlà hmm. àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ó fẹ̀ yí pé lílé oṣù rọmọdán òun ni bíbẹ̀rẹ̀ àwẹ̀ oṣù rọmọdán nínú nǹkan méjì tá a fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ ń eléyìí ní wàá fẹ́ lójú dáadáa nítorí ká ní wàhálà díẹ̀ lórí rẹ̀ wàhálà ta ń lórí ẹ̀ gbogbo alamọ̀ ní nàìjíríà kọ́ pamọ́ fún wa oh. torí pé lọ́sẹ̀ tó kọjá yìí lọ́jọ́ àlàmísì ọ̀sẹ̀ tó kọjá yìí yorùbá ti jókòó wọn ti dájọ́ tá a kà sámú tá a bẹ̀rẹ̀ àwẹ̀ láì wo wípé bóyá ọjọ́ táwọn dá yìí oṣù lè má lè síjọ́ náà bẹ́ẹ̀ sì ni àwa kọ́ la ṣòfin ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam lásòfin ọlọ́run tó ní agbára ti sọ ntaari táyé bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ fi ilẹ̀ fọlọ́run ẹ gbà ń tó wí gbọ́ ẹnu mùsùlùmí ó sọ kata pé ńlá bá tẹ̀lé tó bá ti jẹ́ ipẹ́ ìpàdé lásán fi bẹ̀rẹ̀ àwẹ̀ ìpàdé láyé túnu àní sọ̀kan àwa tá a mọ̀ pé pàdé òsínú tíra ò ní bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ àti ní túnu bẹ́ẹ̀ ká lọ gbọ́ra wáyé. Hmm. ṣé ìdọ́dọ̀ àwọn bàbá àtọ́dájọ́ yìí tábà ni wọ́n gbé tíra jáde wọn ò lè rí tíra wọn ò nítorí unity mùsùlùmí ni a nítorí unity aṣọ sẹ̀ríánù a nítorí ìṣọ̀kan kágbàgbé òfin ọlọ́run lórí wa torí pé ìṣọ̀kan ò lè bí àwọn àlùjànnà lásán láyè tẹ̀lé òfin ọlọ́run pẹ̀lú ẹ̀ àbúrò rẹ̀ kọ́ lọ́run kó yọnu sí i ó ní àdébísọ̀rọ̀ àṣà sọ pé súnmù lè rò yá tìhí wà àfẹ́rù lè rò yá tìhí fàyìngùn màálẹ́kùn fàkìmílò ìdẹ́ta ṣàbán talaqina yawman. Allah. sọ́ọ́mù lè rò yàtì fílù làmúrì imperative verb àṣẹni sọ́ọ́mù lè rò yàtì látọ̀dọ̀ àdúgbò ọ̀sọ̀là nítàrí ìsàn bá sì paláṣẹ wà má a takumu rasulu. wà má a takumu rasulu fakhudhuhu wà má nahakum anhu fantahu wattaqullaha inna Allah shadidul iqab. suratul hasiri nu sura fifty nine sura kọkàndínlọ́gọ́ta ayé ẹlẹ́ẹ̀kejì verse seven rẹ̀ àti nu suratul nisa sura kẹrin kurani. من يطيع الرسول فقد أطاع الله ومن ومن تولى فما أرسلناك عليهم حفيظا ọlọ́run ní tàbí bàbá ni ẹ ṣe òní ẹ máa ṣe ní tó bá kọ̀ fún ẹgbẹ́ jùlẹ̀ tinú sọ́ọ̀tù nìsá Quran chapter four verse eighty two ó dẹ̀ verse eighty ó lẹ́ni kẹ́ni tó bá tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam fàkọ́dé àtọ́ Allah dájọ́jọ́ òun ọlọ́run gangan lọ́tẹ̀lé hmm. torí kẹ́ni ọ̀sán láwọn máa yá ń tìkọ̀ àná. inú wa ìlà wàhálà yìí. والضحى inú sọ́ọ̀tù nàìjíríà Quran chapter fifty three ayé ẹlẹ́ẹ̀kẹta àníwèé ọ̀sán kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú ẹni tó bá sọ fún wá ìrọ̀tọ̀dọ̀ ọlọ́ọ̀ni àṣẹ tó pa wá ní súnmọ́ lè ròhùn yá tìhì ẹ gba àwẹ̀ pẹ̀lú ìlétésù wà á fẹ́rọ̀ lè ròhùn yá tìhì ẹ sì túnú àwẹ̀ pẹ̀lú ìlétésù fàyín gúnmà àléèkàn hmm. tí kurukuru gúnmà àbí gúbìyà gbọ́dọ̀ méjèèjì agmiya agmiya. Allah. gbólóhùn mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta ń bẹnu sọ́yìn muslim. tí kurukuru sama bójú sámà fún yín gúnmà sí lùmọ̀jòhólù ni passive sentence ni passive verb ni tí a lè sọ pé lágbájá ló ṣe fi lùmọ̀jòhólù. fàyìngúnmà tọ́lọ́ bá fi kurukuru bójú sámà fàkìmílò ẹ̀ẹ́dẹ́ta ṣàbán tàlàfínà yawma. Mm. ẹ̀ka oṣù ṣàbán tẹ̀ ń bá bọ̀ ẹ̀ka pé ọgbọ̀njọ́ ẹ̀ wá bẹ̀rẹ̀ àwẹ̀ ńgbà náà tí ọba sí kùrùkùrù lójú sánmà bí máná ẹ̀ẹ́rì lè tẹ́sù tẹ́ ẹ bá rọ́ọ̀sù ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá rọ́ọ̀sù ẹ ka ṣàbán kọ̀gbọ́n kò ju àná lọ ó ti rọrùn pọ̀ hadith Bukhari àti Muslim nù hadith mi tí abudulayi ibùnú umaru gbà wá kọ́lọ̀ ń kó yọnu sí i ó ní taraha nasu taraha nasu lihilal àwọn èèyàn tọ́pọ̀ wọ́n rí oṣù tó lé òun náà jẹ́ kan nínú wọn o fàkbàtú rasulullah sallallahu alaihi wasallam anni ra'aytuhu òun wà lọ sọ fáwọn ẹbí sọlá rà ọsọlám pé dájúdájú mo rí oṣù èmi náà rí ọjà mọ̀ yìí pé ànábì sọlá ọsàn kọ́ ní lóṣù fún rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ ló lọ wo oṣù tí wọ́n rí àwọn náà sọ fóun tó fi kéde fún mùsùlùmí ayé pé ẹ bẹ̀rẹ̀ àwẹ̀. tá a mùsùlùmí náà tá a bá ní olórí tá a ń gbọ́rọ̀ sí lẹ́nu táwọn èèyàn tó dájú ká lóṣù bá lóṣù tó dájú tí sáwọn kò kí ìjọsọ páwọn lóṣù tí sáwọn tá a mọ̀ rí lè jálùmọ̀tì hùlùn tí sáwọn tá a mọ̀ rí lóróṣù tọ́pọ̀ àwọn tí olórí ọmọ tẹ́lẹ̀ ni abẹ́ni tó súnmọ́ olórí tí wọ́n sọ pé wọ́n rọ́ọ̀sù ọmọ àwọn tán lámọ̀dájú yóò kéde nípa rọ́ọ̀sù. tàrà hanasu lè hilal fàkbàtù rọ̀sọ̀ sálám ànírọ̀ àwọn èèyàn tọ́pọ̀ rí oṣù òun lọ bá níbi sọ́ra ọ̀sán abdullahi ibn umar radiyallahu anhuma pé èmi náà rí dájúdájú mo rí fasọ́mọ́ wa amara nasa bi siyamihi àlọ́ ìsàn torí ẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ọgbà àwẹ̀ nítorí ẹ̀ pẹ̀lú òrùta fún ó sì pàṣẹ fáwọn yàn pé ká máa gba àwẹ̀ lọ àdéhùn wà ní sunani abi dahud mustadrak imam hakim afawa sahih ibn hibban tó ń sọ pé àdéhùn sahih ni eléyìí jẹ́ ẹ̀rí kejì àbí kẹta ibn abbas radiyallahu anhuma àmín oníjà àròbíyù ila nabi sallallahu alaihi wasallam faqala inni rahitu al-hilal lárúbáwá oko kan wá sọ́dọ̀ àníbi sallallahu alaihi wasallam ó wá sọ fún àníbi ọ̀sán fẹ́ẹ́ di òjíṣẹ́ ọlọ́run dájú mo rí oṣù ìlétẹ́sọ̀ oṣù ramadan àníbi sọ̀rọ̀ sáwọn pé àti aṣáàdù àńláìlà ìlọ́lá ọ̀lànà àníbi sọ̀rọ̀ sáwọn bí lẹ́rìí gbà torí pé kì í sẹ́ni tí ń gbé Mádínà hmm. kò béèrè àbúrò ìbónú mọ́rù sí pé ọgbọ́rọ̀ ń gbọ́ sọ́gbà mi gbọ́ torí pé ẹni tó mọ̀ ní sàbí rẹ̀ ní tọ́jọ́ ń gbé àlà àròbí yìí lọ wá lágbára alákòókò ló ti wá he was not known to the prophet of sara àníbi ọmọ rí tẹ́lẹ̀ ìyẹn lọ́yẹ́ káàní òbí lè rè pé àtàṣàdù ńláìlà ìlọ́lá bí máa ná ẹni tí wọ́n á sọ fún pa rọ́sù chief imam olùkà àbí ọba mùsùlùmí kì í sàwọn ọba olóòsà ọba ọlọ́sùn ọba onísàngó ni wọ́n á sọ fáwa pé wọ́n ti rọ́ṣọ ẹbẹ̀rẹ̀ àwẹ̀ bàbá la mistake tí wọ́n láti Sókótó nu pé wọ́n sọ pé tá a bá rọ́ṣùn lẹ́ẹ̀ Yorùbá ká lọ sọ fún ọba kan tí ń bọ Ṣàngó ká sọ fún ọba kan tí ń bọ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ á kéde fún apá àwọn àti rọ́ṣùn kábẹ́rẹ́ àwẹ̀ ọlọ́sùn òun Ṣàngó wàlẹ̀ yadubila kọ́lọ̀ ń sọ ní mùsùlùmí òdodo tí ò ní sẹ́bọ̀ mọ́ ìsáàmù wọn bí irú tá à ń bàbá wọ́ àgùntàn mi lẹ́yìn mi. ẹni tó ń bá lọ ọba pé àròsù tó jẹ́ olórí tàṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ yóò kéde fáwọn èèyàn tó bá ti gba ẹ̀rí ń gbọ́ ṣùgbọ́n ẹni tí ó mà rí okùnṣẹ́ ìwádìí ìwé èèyàn wo ló ṣe lọ́ fa ìbéèrè pé sọ ọgbà pé kò sọ bàkàtí jọ̀sìn tọ́sí àfi Allah hmm. lábàá yẹn sọ pé bẹ́ẹ̀ ni àníwèé sàn tó bi pé sọ ọgbà pé mi náà òjíṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe lábàá yẹn sọ pé bẹ́ẹ̀ ni nígbà tó ti lè dáhùn béèrè méjèèjì tábìlì sáwá bùkátà sí àníbi sọ sálá ń pa àṣẹ fáwọn èèyàn oníyàbílà adẹnfẹ̀nàṣẹ́ fọlíyà sọmọ gàdàn ìrẹ́ bilal lọ́ọ́ kéde fáwọn èèyàn adùn finance lọ́ọ́ kéde fáwọn èèyàn pé kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la yìí o oṣù tí lé o àárọ̀ la àwẹ̀ bẹ̀rẹ̀ àdéhìí àwọn aládìsí mara àrùn ni wọ́n gbà wá àyàfi imam ahmed nìkan oṣù ni òsín náà wọn bí maana abu dawud gbà wá hmm. tirimezi gbà wá ibn maja gbà wá nasai gbà wá tọ́ èyí ó dúró bá nkẹ́ máa waste time lé lórí torí ọjọ́ ńlọ náà ẹlẹ́ẹ̀kejì ó ní tá a bá wá rí oṣù wọn ò rí ilẹ̀ yorùbá wọn ò rí ilẹ̀ ibo wọn ò rí ilẹ̀ haúsá kìláàsì oko ìkmọ́lù ṣàbán talatina yawman ìkejì nu tààtì má di sìkàn wá lórí ẹ̀ náà nìsín ó ní kàkà ṣàbán tá à ń bá lọ ńgbà náà kó pé ọgbọ̀njọ́ nítorí àdéhùn tí Bukhari àti Muslim gbà wà látọ̀dọ̀ àbúrò yìí rà radiyallahu anhu tá a kàkọjá ní ìsìn látọ̀dọ̀ àníbi sallallahu alaihi wasallam àti sọkọjá nìsín yẹn ìkànnà ìkejì òun ni àdìs abdullahi ibn umar radiyallahu anhuma tó ní ìdárọ̀ ètò mú ọlánibí ọ̀sán sọ pé ìdárọ̀ ètò mú fàṣúmú tẹ ẹ bá rí ìlétẹ́sù tó lé fàṣúmú ẹbẹ̀rẹ̀ àwẹ̀ wá ìdárọ̀ ètò mú fa àfẹ́rù tẹ ẹ bá tó rí ìlétẹ́sù tó tó lé parí àwẹ̀ ẹ̀ tó túnú tẹ́pẹ́ kurukuru bá bojú sánmà tẹ́ ìfìrí lè tẹ́sù ajẹ́pẹ́ ẹ̀ka ọjọ́ ṣàbáǹgbà náà kó pé ọ̀gànjọ́ tẹ́pẹ́ ramadan náà bẹ̀lẹ́ wà nù rẹ̀ tí lè tẹ́sù bá bojú sánmà lónìí twenty nine ramadan ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ẹ̀ka ramadan náà kọ̀kọ́ gbọ̀njọ́ ńgbà náà. lọ kákíyèsí gbólóhùn yẹn dáadáa àdéhìí wà nínú Bukhari ó wà nínú Muslim ó wà nínú Nasa'i ó wà nínú Ibn Majah ọwọ́ ànútí ànélù làwùtọ́r ìdí ẹlẹ́ẹ̀kejì ojú two hundred and forty eight nílù làwùtọ́r volume two ojú two hundred and forty eight ojú igba ó lé méjìdínláàdọ́ta. inú hadith mi tábìlẹ̀ ìbùnú ọmọrù gbà wá ká farabalẹ̀ ká gbé eré ẹ̀yẹ dáadáa àlùyẹ̀ sàn sọ pé aṣáàrù tí wà ìṣòro náà lẹ́yìn lẹ́tàn fàlàtà súnmọ́ àtàrọ̀ ìtumọ̀ fàyìngúnmọ́ àlékún fàkmílò ìdátà ṣàbán náà yà ó àníbi sọ́yà sálà ní oṣù mọ́kàndínlọ́gbọ̀n ni oṣù mọ́kàndínlọ́gbọ̀n ni tẹ̀bárí lè tẹ̀sọ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ̀bárí lè tẹ̀sọ̀ ẹ túnú àwẹ̀ tí kurukuru bá bójú sọ́mà fún yín ẹ ka ṣàbá ntẹ̀ ń bá lọ pé ọgbọ̀njọ́ kẹ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀ ń bá ti bá di ìsìn àríwí ọ̀sán yé adé ti Bukhari nù ti Bukhari nù mọ̀ bọ́ àmú mi wà ní ìsìn yóò ti mọ̀ pé àdìsá wọ pé oṣù mọ́kàndínlọ́gbọ̀n ni ṣùgbọ́n ọ̀rọ̀ parí ẹ̀ já mọ̀ pé kì í ṣe gbogbo oṣù twenty nine kìí ṣe gbogbo ẹ̀. oṣù lè jẹ́ twenty seven lè jẹ́ thirty fàyìngún màálè kàn gbọ́dọ̀ tó wíwù pé tí kùrùkù bá bojú sánmà fàkúlẹ̀ àìdáta ṣàbán fàlàfínà yawman ẹ̀ka ṣàbán kọ́gbọ́njọ́ ó mì pé ṣàbán lè jẹ́ thirty pẹ̀lú gbólóhùn yẹn mọ̀ntúkọ̀ ẹ̀ gangan nù. Hmm. eléyìí ojú ó bá wọn nínú rìwáyà mi tó wà nínú sahih muslim àníbísọ̀ sàn sọ pé aṣáàrù akadà wà akadà wà akadà aṣáàrù akadà wà akadà wà akadà oṣù a máa jẹ́ báyìí báyìí báyìí tá a bá náwó méjèèjì lẹ́ẹ̀mẹ́ta kí ló túmọ̀ sí ọgbọ̀njọ́ ìkànnù o fún ma akọ́dà ibahama òfin sàlẹ̀ta nígbà ọdẹ ẹ̀kẹta ọkà àtàpàkò rẹ̀ kò àtàpàkò ọkà kò oṣù a máa jẹ́ báyìí a máa jẹ́ báyìí a máa jẹ́ báyìí kí ló kí ló wí pẹ̀lú ẹ̀ oṣù mọ́kàndínlọ́gbọ̀n <laughs> àdìsí ti sọ yìí mùsùlùmù nù ọwọ́ sọ pé fàyíngùn màálẹ́ kọ́ fàgídìrú sàlàfẹ́ni tí kurukuru bá bójú sánmà ẹ ka gbẹ̀jọ́ pé ńgbà náà kẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ fún ṣàbán kẹ́ bẹ̀rẹ̀ ramadan tí o bá bójú sánmà parí ramadan ẹ kà kọ́gbọ̀n kó tó pẹ́ tunu àwẹ̀ o ti dá pé oṣù amọ̀jẹ́ twenty nine oṣù amọ̀jẹ́ thirty láti dí àárẹ̀ bẹ́ẹ̀ ń kú torí dòmínítà lọ wájú mọ̀jùmọ́ fatawa ahmadu bunu taimiya rahimahullah ta'ala volume twenty five rẹ̀ ọ sọ ọ̀rọ̀ tọ́pọ̀ gan tọ́pọ̀ gan nípa ramadan gẹ́gẹ́ bí ṣe sí bàbá yẹn pé ọlọ́run da fún ìmọ̀ ìsìlámù ni ó sì pọ̀ mọ́ náà lè tó jáde láyé pọ̀ nínú ọ̀rọ̀ tọkọ kábàá lè mọ̀ wípé táwọn sàbẹ̀ ọ̀bà rọ́ṣù wọ́n kà sábà ń pọ́gbọ̀njọ́ ni àwọn sàbẹ̀ àníyàn ọ̀sọ̀là àníbi ti sọ tiẹ̀ ọkọ̀ kádọ́dọ̀ àwọn sàbẹ̀ àwọn sàbẹ̀ rẹ̀ nígbà táwọn ẹbí ò sí láyé mọ́ báwọn ṣe ń gbá wẹ̀ ṣé wọ́n jọkọ̀ wọ́n ṣe pàdé wọn dá ọjọ́ ni pẹ̀lú bí wọn ṣe tóun pẹ̀lú bí imani wọn ṣe tóun pẹ̀lú títẹ̀lẹ́sùn wọn ṣe tóun tí wọ́n dájọ́ wọn ò dájọ́ hmm. Ibn Taymiyyah inú majmu fatawa volume twenty five ojú ewé tọpọ lọrọ ń wà ṣùgbọ́n bíi tí n ti sókè rẹ̀ ó ní ojú ewé one ninety nine tí mo jẹ́ mẹ́rin sìn á mú káàkiri wọ́n ní tí di twenty nine ṣàbàn bá di ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n abúlé ibùn ni ọ yẹ́bù asọ̀mọ̀ ń yá ń zòrò yóò gbé àwọn èèyàn dìde látọ̀dọ̀ ẹ̀ ẹ lọ wo lọ wá àwọn àmì ìlú alẹ́ máa lọ chief imam àwọn ọmọ bàbá ìmáàmù ọmọ àmírù àwọn aláàlọ́ ẹ lọ wo sùn mùsùlùmí ẹ má jókòó lé má ẹ wá máa retí tí wọ́n wì nù rédíò àti tẹlifíṣàn ẹ má jókòó lé má ẹ ṣe ń tàbí ọ̀sán ń sọ fáwọn sàbẹ̀ kí wọ́n ṣe ẹ ṣe ń táwọn sàbẹ̀ ń ṣe ẹ jáde lọ wọ́ sùn ẹ lọ fẹ́ oṣù wí òsín lọ́hùn ọdún ìlókè ọdún kẹrìndínlọ́gbọ̀n tá a ti ń lọ wọ́ tiwa òní lókè twenty six years ọdún lókè twenty six years. ẹ̀ẹ̀kan oṣù ọdún mẹ́rìndínlọ́gbọ̀n yìí láti ìrí oṣù ní mọ́sálà ẹ̀ẹ̀kan oṣù inú ọdún mẹ́rìndínlọ́gbẹ̀n láti rò ó súnmọ́ sọ́là níbi ọdún mẹ́fà méje sẹ́yìn àsìyé lọ àsìyé lọ táyọ̀ nù sàárè tó pẹ́ lọ́wọ́ àlàfẹ́ fi sìn tá a bá rí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá rí ẹ túnú àwẹ̀ ó bì máa nà gbọ́dọ̀ lọ wò ó kì í ṣiṣẹ́ jíjókòó lé ẹ jáde lọ àwọn orí òkè tó a ti di ọjọ́ twenty nine Ṣàbán ẹ bá wọn ọmọ wa lókè Màpó ẹ bá wọn lórí Sápátì ẹ bá wọn lókè Ẹlẹ́yẹlé ẹ bá wọn ní gbogbo orí gada express road kọlọsọ́nà Èkó ti academy ti muslim ti methodist ẹ bá wọn bẹ́ẹ̀ èmi náà ń bẹ́ẹ̀ gbogbo là á lọ olùkàkọ́ lọ káàkiri a máa fi fóònù bara wa sọ̀rọ̀ láti bẹ̀ ẹ̀rí abẹ́ ẹ̀rí kótó nípa lọ pàdé pọ̀ nígbà tí sẹ́yìn máa ń kó bọ̀ àwọn apàdé pọ̀ ní mọ́ olú ajá sà dábọ̀ nítorí pọ̀ kò bá rí. ọ̀pọ̀ ìṣàkíkì rọ̀túnla nígbà àdìmá tàbáyà lọ́hùn láti bí ọdún méje wọ́n yà á lọ́ọ́ fi sí àárẹ̀ lọ́ọ́ gbowó oníkàlẹ́rì ìfowópamọ́ àmẹ́lẹ́lórí tọ́ba àdìgbẹ́ wọn sọ máa fẹ́ wọ́n rí nǹkan tí wọ́n rí tọ́ba àdìgbẹ́ wọn rí àgbọ̀. a lọ wa lọ abúlé ìbónú mọ́ ọ̀rọ̀ ọ̀nà yẹn jáde ẹ lọ wó sùn wá tọ́ba dé wàá ńlá ń yàrọ̀ wàá ńlá ń yùrọ̀ tí wọn bá ti rí oṣù abúlé ìbónú mọ́rù tàbí oṣù lé ṣùgbọ́n lámúyàhílà dúnà mọ́ndọ̀rọ̀ sàhábùn nǹkan kan oṣù kò sì sí kùrùkùrù ojú sámà tó lè má jẹ́ wọ́n rí ṣùgbọ́n lọ́wọ́ kára kékeré wọ́n rí abdullahi bonu umaru wà lákọ̀tàrọ̀ tí ẹrú kúrò sí máa ta sókè lálaalá bí èéfín ní nàìjíríà ibi ìlú tó wá jẹ́ pẹ̀lú industry níbi lagos state bíi kano bíi èkó bíi kano pẹ́pẹ́ iléeṣẹ́ ni lọ́pọ̀ ńbẹ́ yóò difficult wọn láti rọ́ọ̀sù torí pé èéfín iléeṣẹ́ smoke ti ń jáde lára engine ń lo òkè yóò bójú ẹ̀ yàtọ̀ sí kùrùkùrù tọ́lọ́hún tí kùrùkùrù bá bójú sánmà tí yóò jẹ́ wọn rọ́ọ̀sù abdullahi ibùnú umaru asba muftero yóò jí láàárọ̀ ọjọ́ kejì ẹni tí ń jẹun ní ìjọ tó sì ń jẹun jẹ́wọ́ ni yọ ọmọ sáàk yóò jí ni torí pé jọyẹn ọláìkẹ́ kọjá ramadan kọ́ sùn létí wọn ò rí ni ó sì mọ̀jẹ̀ ramadan kọjá sábà náà ní pati yóò jí lẹ́ni tí ń jẹun ni wọ́n yà á làdún nà mọ̀ ń dọ́rẹ̀ hì sàhábùn ọkọ̀tọ̀rún ṣùgbọ́n tí nǹkan ká bá sámà gẹ́gẹ́ bí ẹ̀sùjò ó bojú sámà tí ò jẹun ó rí àbí èéfín àbí eruku lóòkè tí ọ̀jẹ̀ wọn orí fi lọ wò ó asba sọ̀hìmàn yóò jí láàárọ̀ lẹ́yìn tí ò ní jẹun kàánú pákó kàáfọ́ nùnù kàáfi nǹkan oúnjẹ kankan sẹ́nu kò ní mọ́ mi títí tí ìyálẹ̀ ta tí ìyálẹ̀ ta bá wá dé tí wọn ò gbọ́ pé wọ́n rí oṣù níbikíbi yọ ọsẹ bẹ̀rẹ̀ oúnjẹ jíjẹ tí ó bá fẹ́ tàtà wa eléyìí ń dó báwọn kí wọ́n á lọ sínú ọ̀dọ̀ Ibn Taymiyyah lẹ́ẹ̀kan sí i Ibn ládìsá níbi sọ́lá ọ̀sọ́làm tó sọ pé oṣù ń jẹ́ twenty nine àdìsí nǹkan náà ó tún sọ pé oṣù ń jẹ́ thirty pẹ̀lú ọwọ́ tó nà ọ̀nàwọ́ lẹ́ẹ̀kínní ọ̀nà lẹ́ẹ̀kejì ọ̀nà lẹ́ẹ̀kẹta ọ̀nàwọ́ tó jẹ́ ọgbọ̀n ọ̀nàwọ́ tó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n nínú àdìsí nàṣáyé násù tó wà nù nàṣáyé straight tààrà òun ni pé àdúgbò sàn sọ pé oṣù àmọ́ jẹ́ tíṣà ìṣòro nà yẹ́wọ́mọ́ wà sàlàsó nà yẹ́wọ́mọ́ oṣù àmọ́ jẹ́ bọ́kàndínlọ́gbọ̀n oṣù àti máa jẹ́ ọgbọ̀n nẹ́sùn straight ni yàtọ̀ sí pa àtúnáwọ́ nínú àdìsí ní sáàhì ìyẹn láfa àti ibùdó tẹ́mi ẹ̀ sọ wípé mùsùlùmí kankan ọ̀gbọ́dọ̀ ọ̀dún ní mọ́ láàyò dá wámú aláti ìwà ẹ̀sìn yìí nà yàwó mọ́ dáwó mọ́ wà láàyò dá wámú alátàlá sí nà yàwó mọ́ dáwó mọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ọ̀dún ní mọ́ àwẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n fún gbére mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ọ̀dún ní mọ́ ọgbọ̀n àwẹ̀ gbére torí pé bóṣù ìbàjẹ́ twenty lẹ́yìn gbà mí yóò jẹ́ thirty gbà mí rin. Hmm. ìkànnù abdullahi bonu masoud rọ́ọ̀dì aláwọ̀ tala ali. ó ní sumna tisa wa ishirina yawma asara mimma sumna salatina yawma ma'a rasulillahi wa sallam nínú mọ̀júwò fatahama ọdún tẹ̀lé àfọ̀dún twenty five ó ní agbáwẹ̀ tọ́jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n tọ́pọ̀ kọjá ọgbọ̀n pẹ̀lú àníbi ọ̀sálàm àgbà mọ́kàndínlọ́gbọ̀n àgbà ọgbọ̀n ṣùgbọ́n àtọ́jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n pọ̀ kọjá ọgbọ̀n inú sari zorokọ́ ni muwatọ́ Imam Maliki sari zorokọ́ ni muwatọ́ Imam Maliki nẹ́sù wa mẹ́ wọ́n ní àwẹ̀ méje làníbi sọ̀rọ̀ sàǹgbà tó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n lọ́wọ́ àwẹ̀ mẹ́sàn-án tó gbà láyé tọ́dún kejìlẹ́yìn ìjìlá lọ́lọ́run tó sọ àwẹ̀ dọ̀ràn yàn àwẹ̀ mẹ́sàn-án ló gbà láyé pẹ̀lú ọdún kejìlẹ́yìn ìjìlá tó sì jáde láyé lọ́dún kẹwàá ó fi hàn pé ọdún mẹ́sàn-án lè gbà wẹ̀ méje nu mẹ́sàn twenty nine méjì jẹ́ thirty nínú ẹ̀. Allahu Akbar. ní Ibnu Mas'ud radiyallahu ni sọ fún wa wípé agbá àwẹ̀ tọ́jẹ́ mọ́kàdínlọ́gbọ̀n lẹ́yìn ànábì ọ̀sálàm ju àwẹ̀ tọ́jẹ́ ọgbọ̀n lọ agbá ọgbọ̀n àgbà mọ́kàdínlọ́gbọ̀n ṣùgbọ́n mọ́kàdínlọ́gbọ̀n lọ kọjá ọgbọ̀n ìyẹn ni ó pè ni ó fà kí n sọ ọlọ́run ṣe àfa ìlíyàsí mbẹ́mbí àfa wa sani mbẹ́mbí àtàwọn míì tán wá látòkè ọ̀yà àfa wa tàjùdé yìí tẹ́ pé gbogbo Zaria ni wọ́n fi ń wà wọ́n mbẹ́mbí àlátòkè wọn sọ wípé ká ní contact pẹ̀lú sultan yóò máa jẹ́ èkó rẹ̀ síyàn lẹ́mìí àbí kò rẹ́rẹ́ sí mi bá wa. Hmm. kẹ́pà á gbàwẹ̀ for forty forty five years ogójì ọdún ọdún márùnlélógójì tí gbogbo ò ní pọ́gbọ́n. àwa tó jẹ́ pé rírí oṣù láàfin bẹ̀rẹ̀ àwẹ̀ rírí oṣù láàyè túnú àwẹ̀ ọ̀ ń fakamọ́ tún ronú wòye pé so possible kẹ́ pé Ramadan Nigeria for forty to forty fifty years kò pé fifty kò pé thirty ọ̀ ń fà. Mm. ìtòsí lè mùsùlùmí rú òkè ọ̀yà àtìsàlẹ̀ ọ̀yà òun ni ká máa gbàwé odidi ọdún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún kí kankan mọ́kọ́ gbọ̀n mẹ́ tọ́ba lè mú àníyàn sáńdí méjì gbà nínú ọdún mẹ́sàn-án tó jẹ́ ọgbọ̀n àjẹpẹ́ ń gbà nínú ọdún mẹ́wàá náà gbọ́dọ̀ kàbí méjì tó iṣẹ́ eléyìí ò ní iṣẹ́ gbogbo àwa ni àwọn bàbá ẹ lọ a ní ìdí ká máa jókòó pẹ̀lú sultan sultan ti mẹ́ta lónìí ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ gbogbo ìgbìyànjú ni bàbá náà ṣe láti sọ mùsùlùmí dẹ́yọ̀ kan ló ṣe fa ìpàdé ló gbogbo ògbà lórí ọ̀rọ̀ àwẹ̀ yìí hmm. gbogbo ògbà ni torí pé ìpàdé tèmi lọ níjẹ̀wá táwọn ìmọ̀mùlẹ̀ yorùbá ṣe ọjọ́ ìmọ̀ yìí pé níjẹ̀wá òun ìjẹ́ta àjẹwà òun wọn tó ṣèpàdé mi lẹ́kọ̀ọ́ nítorí káwẹ̀ má bàa dàrú iná sí ni <laughs> so torí ìdí eléyìí ìṣẹ̀mẹ̀ lórí èyí tá a ṣe ẹ̀yin bàbá wa náà ń bàdàn àti ilẹ̀ yorùbá tó kù ìsẹ̀mí lọ́rọ̀ ẹ̀yin náà ẹ̀yin ọlọ́gbọ̀n àwẹ̀ gbére ọgbọ̀n làwẹ̀ gbére ẹ̀yin náà jáwọ́ mbẹ́ ìtànù bíbẹ́ ìgbàwẹ̀ mẹ́sàn-án tí méje nu mẹ́sàn-án jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ẹ̀yin náà ò lè máa rí ọgbọ̀n gbà lọ́dọọdún ọdún mẹ́wàá ẹ̀ lè rí gbà ìfẹ́ ẹnu yẹ káyọ̀ kàkà pé ọgbọ̀n àwùsá bẹ́ẹ̀ náà ni sẹ́kọ̀ọ́ yẹ kàkà jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n lórí ẹ̀yin yorùbá náà Hmm. tọ́lẹ́yìn náà ọgbọ̀n ni o ìjọ tí wọ́n dá dòní ọjọ ọgbọ̀n náà wọ́n tún dá iná wọn dáadé sí wọn dáadọ̀ ta ni gbére hmm. ọgbẹ̀jọ́ gbére òsínú sẹ̀ríà etí ń dàní wárú òun láì dúró síbi tọ́lọ̀ ń fi wá sí sọ́lá ẹjẹ́ fi á sí ààrẹ pọ̀ tí ò ní sí wàhálà mi ọ̀rọ̀ gbogbo tó kù náà oní halu oní tá a ṣe sí tí ìdàpọ̀ yìí máa ká máa lọ wọ àwọn tíra sí lórí rẹ̀ nínú àwọn nǹkan míì tó kù ni pé nínú kókó ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ òun ni pé sáwọn oní ìsábì wọ́n ní ipa tí wọ́n kò níbi bíbẹ̀rẹ̀ àti tútúrú àwẹ̀ àwọn oní ìsábì hmm. àwọn tí máa ń fi ìsáàbù wá ọjọ́ bóyá yanrin ni àbí òòrùn àbòsùpá ni wọ́n fi wọ̀ ọ́ tí wọ́n máa tẹ̀ náà yàrá hmm. àbí ká kó kàlẹ́ńdà jọ kí kàlẹ́ndà káwá wo kàlẹ́ndà mẹ́wàá kí mẹ́wàá nu mẹ́jọ nu mẹ́wàá wa sọ pé ìjọba ìní ọ̀mọ̀dá ọ bẹ̀rẹ̀ méjì sọjọ́ tó yàtọ̀ ká ní majority carries the vote àwọn mẹ́jọ ní ká mú ìjọba ìlábẹ̀rẹ̀ ìjọba ìlàtúnú sára àṣẹlẹ̀ àná lélẹ́yìn tíra méjì inú àwọn tíra tí mo darúkọ ń bẹ̀rẹ̀ mọ̀jú ah, mọ̀jú fatawa mọ̀dúnú tẹ́míyà òun tiẹ̀ odidi báàbù kan lè sọ̀rọ̀ ìsábì hmm. àti bóun àti ọ̀rọ̀ àwòrán sí níbàtàn. àti bó ṣe pé ìdìláàlù ní hisab ẹ̀ ń bá ń tẹ̀yàn rìn yóò kàn sọnù ni yóò sọnù kì í sọnù Islam ọ̀nà àwọn ilẹ̀ Yunani ilẹ̀ Gírísì ibẹ̀ wọ́n ti gbe rìn títẹ̀ wá táwọn afáàfin gbà àtàwọn tí ọ̀fà hmm. fi ń wá tí wọ́n jẹ ẹni tó jáde ńlé tí ń béèrè ohun tó dé tí lọ ṣùgbọ́n tẹ́nìkan wá sọ pé ní ọ̀sọ̀ tí ọ̀sẹ̀lẹ̀ sóun lọ́la fóun <laughs> ó ṣe máa lẹ́jọ́ tó wá dé látara yẹn rè àwọn àfa amẹ́dùmúrò tẹ̀míyà láti page one and thirty mọ̀júbù fatawa volume twenty five ìdí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n láti ojú ewé ọgọ́rùn-ún ó lé ọgbọ̀n tẹ̀ẹ̀dí ojú ewé one and forty nine lè sọ̀rọ̀ yìí sàábì àgbọ̀n àti abẹ́rẹ́ àwẹ̀ àtúnú àwẹ̀ òsì níbàtàn kọ́dà wọn sọ yìí pé ẹ̀ ń bá gba ìsàábì gbọ́ pé àwọn oníṣàbí sọ pé ìjọba ìlòsùn ó lè ìjọba ìlòsùn ó wọ̀ ẹ̀ ń bá gbàgbọ́ òun tí ọba túbọ̀ tó kọ̀ láyé kù sí kèfèrí. Allah. Ibn Taymiyyah rẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ tọ́pọ̀ rẹpẹtẹ ẹ̀jẹ̀ mú díẹ̀ wà ní ọ̀rọ̀ tó sọ. ó ní minnu máa yasfe ìlànà yakulu badu ju hali hali badu ju hali le hisab. ó bẹ́ẹ̀ nú àwọn èèyàn kan tẹ́pẹ́ etí wọn wọ́n ń sẹ́rí tọ́jẹ́ badu juhal àwọn aláìmọ̀kan the ignorant people ahalul hisab àwọn oníhisabi àwọn aláìmọ̀ àwọn òpin min anali hilala yúrọ̀ ọ̀la yúrọ̀ tẹ́ ń sọ pé ìjọba yà á rí lẹ́tẹ̀sù ìjọba yà gbẹ̀yìn bọ́ tiẹ̀ léwu ò ní rí àwọn kan ti ń sọ bẹ́ẹ̀ wàyẹ́bni aláàdálíkà ìmọ̀fìbátínì wàyẹ́mọ̀fìbátínì wàdọ̀ ìrè táwọn míì wàá gbé ìdájọ́ àwẹ̀ àtàtúnú àtàbẹ̀rẹ̀ wọ́n á gbé lórí ìsábì ẹlòmíì gbèrè lórí ìta gbangba ti ń sọ jáde tí ò dénú ọkàn rẹ̀ pé nǹkan wíre ẹlòmíì ń wí ń ta ó tún dénú ẹ̀mí rẹ̀ pé àwọn ìsàbí èwì nǹkan kọ́mọ́rì bẹ́ẹ̀ tó gbà dénú bẹ́ẹ̀ àáfàá ní tèédé ti gbọ́ àwọn mo rí ẹsẹ̀ tèédé ti gbọ́ àwọn pé àwọn adájọ́ kan náà adájọ́ sẹ̀ríà yarudu shahadata al-adadi min al-udul li qawli hasib al-jahil al-kadhibi ìròyìn mẹ́ta ajẹ́tìsí mẹ́ta lé ìròyìn àwọn onísàbí tẹ́pẹ́ táwọn èèyàn bá rí lóṣù tó máa sọ fún wọn wọn láwọn ọ̀gbà tẹ́wù yìí ń gbọ́ pé wọ́n lóṣù wọn á nítorí táwọn ní ìsàbí báyìí ti sọ wípé àlè lóṣù ìjọ ìkọ́dàbò lé wọn àkọtẹni tó fojú rí wọn ọkọ̀ wọn ò ní tẹ̀lé àáfàá ni àwọn onísàbísì rèé àlìjáhìlì àlìkádébì aláìmọ̀kan ni wọn òpùrọ̀ ni wọn tí wọn bá ń sọ nǹkan fún yẹn mọ́ tẹ̀lé àáfàá ni fàyàkú nàmí mọ̀ kádàbàbìlì ó tọ̀ ti dẹni tọ́ pé ń pe òdodo ní irọ́ nígbà tó dodo wa bá nu pẹ̀lú ẹni tó lóun rí oṣù ọwọ́ àgbà tí sábù kọ́kọ́ gbà tì yẹn gbọ́. fayakunu adal hakimu mina sama'in al-kadhabin ẹni tó bá gba ọ̀rọ̀ ìsábì gbọ́ ó ti dìkan lọ àwọn sama'una tọ́lọ̀ ń wí sàmàúnà lílgàdìbì àkàlùnà lè ajẹ́pẹ́ ń gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn pẹ́pẹ́ òkùrọ̀ ni wọ́n ń gbà á gbọ́ lórí ti ṣẹ̀ríà ọlọ́run àwọn tó yẹ pé àkàlù náà lè sọ àwọn tó yẹ pé nǹkan haramu ni wọ́n ń jẹ ìròyìn méjì lọ́lọ́run gbé wa hmm. ká máa fi ìsáàbì jẹun ọlọ́run pè ní àkàlù náà lè sọ àníbẹ̀ sábà pé kúlù láàmín nàbàtà mínàlẹ̀ haram fanaru awulabihi. subhanallah. ẹ ẹran ẹran ara ti ń tóbi sí i ti ń wú sí ti ń dán sí lórí haramu jíjẹ ìnálẹ̀ tọ̀ rẹ̀ tọ́lọ́wọ́ fi sí ẹ má gba ìsábì bọ̀ ẹ jẹ́ ń sáré máa lọ torí kó kù sẹ́jú mẹ́ta ẹ jẹ́ ń kó mẹ́rin pẹ̀lú yára yára. èmi tí tó sọ ní kókó òun náà ni wípé láti ṣọ̀kan mùsùlùmí pàápàá jùlọ lórí abẹ́rẹ́ wa tún àwẹ̀ àwọn nǹkan tá a lè ṣe tó fi lè rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo mùsùlùmí ní nàìjíríà ti ta nàìjíríà hmm. ká padà síbi tí ọlọ́run bá wí fún wa nù kúránì rẹ̀ ká síbi sunna níbi sọ̀rọ̀ àwòsàlám tó sọ fún àwọn àhàdéètè rẹ̀. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله أتباع الكتاب والسنة gbogbo ọjẹ ẹni olùtẹ̀lé kùránì ọlọ́ àti sọ́ra mi sàn láàjẹ ẹ̀ńbàsì tẹ̀lé alikitaabu wa sunna kọ́dà bíi tí wọ́n ṣe yapa síra wọn díẹ̀ díẹ̀ lórí fòrú ni ọmọ jẹ́ kìí ṣe lórí usul à nítorí ẹ̀dọ̀ tààrà wa ṣùgbọ́n kẹ́nìkan ọgbà pé ní ti àti sunna bá wí lòun ó ṣe kẹ́nìkan ó ní rárá o ní táwọn bá bá wí lòun ó ṣe ìbá àtakùtọ̀ lọ́wọ́ àti tàbí ọ̀sọ́làm bá a ṣe wà sí àtàlùkẹ́ ọmọ náà ìdérè. ọ̀làwọ̀ gánà bá òhun láyà alámúnà ṣe àwọn láyà tẹ̀dún. ẹ̀tọ́ àyà ń kékin bọ́. أولو كان آباؤهم لا يأكلون شيئا ولا يعقلون. ṣé ti bàbá yín lẹ́tẹ̀lé tẹ́fì tèmi ọlọ́run àti tànúbì mi lẹ̀ sẹ́yìn ọ̀kan bàbá ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń wò sí nílà káyè ẹlòmíì dàgbà lójó tó kọnu jọmọ kékeré lọ sáwọn eléyìí lẹ́ẹ̀ máa tẹ̀lé ẹ sọ̀rọ̀ ayé o eléyìí odò bá wọn lọ́sẹ̀ lẹ́sàn rẹ̀ afáwà yas ìtẹ̀lé alikitabu wa sunna ni ó ṣe wahadatu muslimin ni ó mú ìṣọ̀kan wá wá a bẹ̀rẹ̀ àwẹ̀ papọ̀ a tún àwẹ̀ papọ̀ tẹ́pẹ́ alikitabu wa sunna bá gbọ́dọ̀ wà lé lórí ẹlẹ́ẹ̀kejì ntótó tẹ̀lé in the waste time ntọ́tẹ̀lé òní pé ìyapa ẹnu lórí abẹ̀rẹ̀ wa túnú àwẹ̀ ọjọ́ ọ̀pápọ̀ ṣé ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lónìí ni àbó ti bẹ̀rẹ̀ tipẹ́ tójú wa ń tì wá lónìí pé wọ́n túnú àwẹ̀ nìbàdàn ará àjẹbó òde túnú àwẹ̀ ńjọ́ mi ń tì wá lójú tí a bá ń tì ẹ̀yìn lójú ọyẹ kíkiri yóò kó sínú yẹ̀pẹ̀ kí da yẹ̀pẹ̀ borí ni àwọn kan ní òtí ẹ̀sìn ti ń jẹ́ Christmas rárá nù Christians wọ́n ní òsì ti ń jẹ́ kérésìmesì àwọn kan ní kérésìmesì wà ṣùgbọ́n nù August wọ́n bí Jésù kì í ṣe December August ni ẹ máa ṣe àwọn kan ní December ni làwọn máa ṣe ń ta wọn olùkàkùn ní sì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ọ̀ papọ̀ wọn ò torí ẹ̀ kó nù yẹpẹ̀ wọn ò kó nù lẹ̀kọ́ da yẹpẹ̀ borí hmm. ẹnìkan túnú lónìí ẹnìkan túnú lọ́wọ́ àṣẹ di wàhálà torí ẹ̀ fi jẹ́ pé àdìsí Kurayb tí ọ̀rọ̀ Ibn Abbas ń bẹ́ẹ̀ tí gbogbo àfa máa ń kà tá tó máa gbọ́ náà àwẹ̀ lórí rédíò tẹlifíṣàn kò lè kó òun ọ̀rọ̀ àwẹ̀ láíláí wípé wọ́n rí oṣù nílẹ̀ sáàmù wọ́n túnú àwẹ̀ pẹ̀lú oṣù tán ríjọ jímọ̀ ẹni kùrẹ́ẹ̀bù dé Mádínà padà ọba Ibn Abbas tí ò tí ì túnú àwẹ̀ wọ́n ní Ibn Abbas Muawiya rosu àwọn náà rosu àti túnú àwẹ̀ Ibn Abbas ní àríyá àníbò lẹ́yìn tí ó gbà wẹ̀ wa torí pé àti rosu ní akada amọ́ra náà Rasulullah sallam àfọwọ́ ní nílùú àwùtọ́ rẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ láti bẹ̀rẹ̀ níbi akada níbi bẹ̀rẹ̀ nípa ká tó bẹ̀rẹ̀ akada ọlọ́rọ̀ Ibn abasi ni a lè fi ṣe hujja lórí ọ̀rọ̀ abẹ̀rẹ̀ awẹ́ atúnú awẹ́ ṣùgbọ́n amara anaro akada amara anaro sọ sọlam olólẹ́yìn òní òní kì í ṣe màá tún kọ́ níbi yọ sọlam ibùdó àbá sọ̀sọ̀ kẹ́límà tánibí lò gangan kò gbé wá fún wa pé n tánibí wílé tẹ sọ pé bánu yọ̀sán ṣe pa aláṣẹ rẹ̀ ṣùgbọ́n ẹ ti wí ni pé àṣẹ àníyàn sàn bẹ lórí èyí pé tí ilẹ̀ kan bá jìnà sí kejì nílò àwòtọ́ rẹ̀ mọ́ ń sọ lọ́wọ́ yìí òjòwé two hundred and forty four to two forty six tí ilẹ̀ ibì kan bá jìnà sí kejì bí bí bí bí Nàìjíríà ní ìsìn sí sí kọ́tọ́rù lápèjúwe nàìjíríà sí kọ́tọ́rù ilẹ̀ tó jìnnà sáwọn tí thousands of miles là wà láàrin ni tí a bá rọ́ọ̀sù ní o lè má ṣiṣẹ́ dé kọ́tọ́rù níbẹ̀rẹ̀ àwọn àtitúnú àwẹ̀ tí a bá rọ́ọ̀sù kọ́tọ́rù o lè má ṣiṣẹ́ dé Ghana níbẹ̀rẹ̀ àwọn àtitúnú àwẹ̀ nítorí pé ẹ̀ jìnnà síra wọn yàtọ̀ sí pé àwọn àáfàá lẹ́nudọ́ mẹ́ta baba Ibn Baz rahim Allah ta'ala kọ́lọ̀ fọ̀run kẹ́ wọn kẹ́tọ́ jáde láyà náà ṣe fatiwa wípé tí wọ́n bá rí oṣù lórí èdè kan kọ́dà bó jìnnà sórí èdè tá a wà tí àsìkò wa bá papọ̀ tí sẹ́wọ̀n wa papọ̀ tọ́sán wa papọ̀ tó lù wa papọ̀ tọ́ka àjọ ń lọ ọ̀sán àjọ ń olùkan náà ni àjọ lò ní tó wá sí létí ìbọn wa. eléyìí ni ìlú gádà sí nàìjíríà one hour difference ń bẹ láàrin wa nàìjíríà ti benin republic one hour difference ń bẹ láàrin wa nàìjíríà ti togo one hour difference ń bẹ wákàtí kan láàyè ìjàtọ̀ síra wa nàìjíríà ti niger wákàtí kan ń bẹ láàrin wa nàìjíríà àti london àjọ ń lo àsìkò nínú ẹ̀rùn kọ́ ni fàdí nù ọjẹ́ àbí nù òtútù wákàtí kan ní nàìjíríà fi já ju london lọ nàìjíríà àti britain wákàtí kan lọ́la wà láàrin nínú ọ̀pọ̀lọpọ̀ wẹ́dà tán ń lò so ìyẹn ọmọ fi rìn ẹ̀fà wípé tí ọba déètì ìgbọ̀wọ́ abáyé ṣe di ayé tó ti lu jára wọn báyìí wípé wọn rọ̀sùn bí wọn rọ̀sùn lọ́hùn tọba déètì ìgbọ̀wọ́ tó sì nílẹ̀ pé àwọn tó rọ̀sùn lọ́sùn kí ni parí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ní time hop á tẹ̀lé ṣùgbọ́n nǹkan tí ò ní já máa tètè gbọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dọ́ gbọ́ tẹ́mi náà jẹ́ kanú yín tí mo ti ń jáde kó mẹ́ díẹ̀ díẹ̀ hewu. ó ní irọ́ tẹ́yìn ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe pa láti bí ọdún márùn-ún irọ́ ńlá irọ́ ẹni tí òun lóṣù tó ó fọ́n alájì ìsá alájì àti rọ́ṣù níbọ̀lẹ̀ tí rọ́ṣù àrílá akẹ́dẹ̀mì ládùúgbò akẹ́dẹ̀mì ni hẹ́n lọ sọ́dọ̀ alájì ahmadu tìámi wọn bẹ látàgbà lẹ́gbẹ̀ẹ́ akẹ́dẹ̀mì lọ sọ fún kẹ́ lọ sọ fún wa tálájì bá ti gbọ̀rọ̀ yín gbọ́ wọn kọlù mi ìbí wọn sọ fáwọn èèyàn pa ti rọ́ṣù abẹ́rẹ́ àwẹ̀ wọn ò bá nílò yọjú sọ́jọ́ alájì ahmadu tìámi ìkànnì dòta tí mo ní wọn lọ dùn alájà amadu sami wọn lẹ́yìn mélòó lẹwà pọ láwọn mẹ́ta sẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta lẹni wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta ni kí lórúkọ yín má dárúkọ fún mi mo lẹ́yìn dòdò alájà amadu sami torí wọn lólómi làwọn wà wọn dọdọ alájà amadu sami ta lóró sùn yín gangan ẹnikẹ́ni èmi gangan ò rí wọn sọ fún mi ni o èkejì èmi gan ò rí wọn sọ fún mi ni o ìkẹta lèmi gan ò rí wọn sọ fún mi ni o alájì ni ta ló wá sọ fún yín gan tẹ́ ẹ̀ mú dẹ́yìn tọ́lá àjì ni ẹ̀ ń bọ̀ àbáwọn náà wíyẹn ti kọ́ lọ àwọn pẹ́ ń bọ̀ bó sì jásí rọ́nu tẹ́mi bá gbantá wígbọ́ ni èmi ò sọ fún àwọn èèyàn ládùúgbò mi pẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́dà àmọ́ sẹ́ni mẹ́sẹ̀ sáwọn èèyàn káàkiri báyìí wọ́n ti rósù irọ́ ti bẹ̀rẹ̀ ńlẹ̀ yorùbá náà láti bí ọdún márùn-ún tí òòró sọgbàmọ̀ lóṣù irọ́ ìlànà afẹ́ àfọ́ ọ̀tùbáyé afẹ́ àfọ́ ìdí ẹ̀ àfẹ́ òòjẹ́ ọ̀jẹ̀ wa kólúkà kọ bẹ̀rù ọlọ́run ẹ̀ ń tí ọ̀bá lóṣù ọmọ kéde pé lóṣù mà ẹ̀ ń bá tí ọ̀bá lóṣù wa lòún rí oṣù kọ́mà kó ọjà ìrọ̀dọ́ lọ alùkà náà. wọ́lá ayájú ìmọ̀ nàkọ́m ìdìlò huwa aqrabu littaqwa. jazakumullahu khaira ìwọ̀n bá tí mo lè sọ ìpẹ̀lú àsìkò mi ọlọ́run jẹ́ ká gbọ́ yé ọlọ́run jẹ́ kí o ṣe àǹfààní fún aláyàtà lórí kìámà ọ̀kọ́lá la hawla wala quwwata illa billah subhanaka lahumma bihamdika nashhadu an la ilaha أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó kó wa jọ sí ààyè lónìí ní alimadul arabi nàìjírí ní àdúgbò madina ìlú ìbàdàn ní inú kàlẹ́ndà ká má sọ ti torí tara wa lónìí ọjọ́ keje oṣù jùlọ dàlúwúlá ọgọ́rùn ọdún mẹ́rìnlá ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin àti ọgbọ̀n ọdún lẹ́yìn ìjìrà níbi sallallahu alaihi wasallam tí ó ṣe déédéé ọjọ́ kìíní oṣù karùn-ún ẹgbẹ̀rún ọdún méjì àti ọdún mẹ́sàn-án ní ti ọdún ti àwọn kèfèrí ọdún tí wọ́n ń fi òòrùn ká olóṣùpá ní tiwa kí ọlọ́run dákunjọ kí ó gbà lẹ́sìn fún wa jíjókòó wa yìí kọ́lọ́n kó gbà lẹ́sìn kí a tó bẹ̀rẹ̀ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí kí n kọ́kọ́ fi síwájú pé àwọn bàbá wa tí ọlọ́run fi ta kókó àyè tá a wà yìí tọ́lọ́n fi sọ lóko rẹ tí wọ́n dá alimadul arabiya nàìjíríà sílẹ̀ kọ́lọ́n kó bá a fọ̀nù kẹ́ wọn bó ti yẹ pé rọ́ìdù ìjókòó ní ti sàdúà ṣùgbọ́n kí wa náà tún ṣe kàn kọ́lọ́n kó fọ̀nù kẹ́ kọ́lọ́n kó fi ọ̀run gẹ̀ wọn kọ́lọ́n kó dákunjọ kó ṣe ikú ní ìsinmi fún wọn àdójúkọ ọlọ́ọ̀jẹ́ kọ́ da yìí tán fílẹ̀ kọ́lọ́n má jẹ́ kó bàjẹ́ kọ́lá la hawla billah gbogbo ohun tí a máa ń tàn kọ́lọ́n kó bá pèsè rẹ̀ fún wọn lọ́rùn gbogbo àṣìṣe tó bá wà nínú iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé ọlọ́run lákùnjọba àforí ẹ̀jẹ̀ wọn ọlọ́run jẹ́ ká túbọ̀ tán tàwa náà dáa gbogbo àwọn tí wọ́n mú mádùlá rúbi dání lójú wọn àti lẹ́yìn wọn látòkè títí tẹ délẹ̀ àti gbogbo àwọn ọmọ àtàwọn màmá wa tí àwọn bàbá fi sílẹ̀ kọ́lọ́n jẹ́ kẹ́mi nìkọ̀kan ogun kọ́lọ́n jẹ́ kí àtúbọ̀tán nìkọ̀kan náà dáa kọ́lọ́n jẹ́ kí gbẹ̀yìn ọ̀rọ̀ wọ yọrí síbi dáadáa kí á lọ ayé eré ká rí àlùkìá mọ̀ dé sí ká sẹ̀rẹ̀ àlùjá náà wọ̀ kọ́lá la hawla wala quwwata illa bil aliyyil azim lórí al-firqatu najiya gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa tọ́pìkì kan tí ó pàtàkì ni tí ó pé agbami ibùdó òkun ni téèyàn ò lè wẹ̀já ṣùgbọ́n mo fẹ́ fi nǹkan méjì pilẹ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ èmi àtẹ̀yìn tá a jókòó yìí kò sẹ́ni tó lè fọ́ sọ̀yà wa pé inú firqatu najiya la à ń ṣiṣẹ́ lọ kọ́lọ́njà yọrí ẹ̀rí ni pé àwa ní ìjọ náà fẹ́rẹ́kọ̀ náà tánibí sọ̀rọ̀ àṣà wọn pé ọ̀la tẹnìkan bá sọ bẹ́ẹ̀ yìí ń tanra ẹ jẹ torí pé kì í sorúkọ ẹnì kankan lórúkọ ọ̀hún àwọn kan ní wọn àkọ́bù ilé ha ju àwọn tó kù lọ ni kì í ṣe pé orúkọ ẹnì kankan ni ṣùgbọ́n àwọn kan súnmọ́ òdodo yìí ààyè yẹn ju gbogbo àwọn tó kù lọ àwọn yẹn táwọn afáàsì kọ́lẹ̀ àá sọ̀rọ̀ lórí wọn lónìí ntí wọn yẹn súnmọ́ ju àwọn tó kù lọ àá sọ ìdí pàtàkì tá a fi gbọ́dọ̀ tójú ọ̀nà yẹn á gbọ́ ṣùgbọ́n bàbá ń rí tọ̀ tọ́lọ́mọ ni a rí tọ̀ kámọ́rò yìí pé àwa lẹni tí ó là àwọn tó kù ní ọ̀pá rẹ̀ kámọ́rò bẹ́ẹ̀ torí pé àwọn tí gbogbo àwọn wùlámà gidi lórí ilẹ̀ ayé látàdà títí dòní tẹ́ ń sọ pé àwọn nìfẹ́kọ́tò nàìjíríà àwọn tí wọ́n gbórúkọ ńlẹ̀ lórí páwọn ni wọ́n wà ní akọ́rọ́bù ilé hagemu sísọ lẹ́ẹ̀kan torí kẹ́lí mọ̀ yẹn náà làwọn afá máa ń lò torí pé àwọn akọ́rọ́bù ilé alhaq ju àwọn tó kù lọ àwọn tí wọ́n fi ibẹ̀ tá a náà sì ń kílèmù para wọn là á ṣe èmi àtẹ̀yìn ẹni tí ò sí ń bẹ̀ lónìí kọ́dà tó wà ń bí ibòmíì tó pé hálíkà ni <laughs> lọ́la ó lè wà lójú ọ̀nà ìju àwa lọ ó lè gbàgbọ́ jù wá lọ ó lè ṣe jù wá lọ ó lè tẹ̀lé jù wá lọ so ní nìkan la rí àárọ̀ la òní ara wa náà sì rí àwọn òtún lọ́la wa náà kọ́lọ̀ ń jẹ́ kọ́la ó dáa ju òní lọ ni òní la rí àárọ̀ la àti ìmọ̀ntàṣe lẹ́yìn òní kọ́lọ́njẹ́ àṣẹ dáadáa kúrò láyé so ẹnìkan kọ́ máa fọ́sọ̀ yà pa wọn rìn lórí rẹ̀ ọ̀rọ̀ mi àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì àwọn afáàṣẹ tíra tó pọ̀ gan-an lórí ntí wọn ní kí n sọ̀rọ̀ lé lórí tíra pọ̀ rẹpẹtẹ bíi méje ni mo mú wá mẹ́rin ni lórí tíbù tí mo fẹ́ dárúkọ yìí lórí àwọn tíra ṣe lórí ẹ̀ mo sì sa ẹ̀sà méje náà ni láàrin àìmọye tíra tèmi gan ni lórí ẹ táwọn afa kọ tíra yìí ti mẹwájú mi tá pè ní rọsáìlù tawjihati fil islam nípìlẹ̀ gangan lórúkọ àkọ́kọ́ risalatu tawjihatu islamiyya ni nípìlẹ̀ gangan kátó máa tán tẹ̀ fún sọ́lókọ̀ mi tíra yìí láti bẹ̀rẹ̀ dópin ìtọ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀rọ̀ fíríkọ́tò nàìjíríà láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ewé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì lé ní ọgọ́rùn-ún mẹ́ta tí n bá ṣe àṣìṣe ewé tí tí wọ́n fi sọ̀rọ̀ lórí ẹ̀ ó mẹ́ta ewé tí n bá ṣàṣìṣe ó mẹ́rin four and seven pages òun ni ọ̀rọ̀ ń bẹ nínú ẹ̀ irinwó ewé ó lé méje eléyìí gẹ́gẹ́ bí gbogbo a ti ṣe mà sẹ́rí àtẹ̀dátòtò hàwíyà àti àti píríkọ́tù nájíà o àti fírákù tó kú o tẹ́pẹ́ dọ́ọ́là làwọn tán sọnù kò sí kanú ẹ̀ tí wọ́n mẹ́nuba gbogbo fẹ́rakù alìsàmíyà ntọ́jẹ́ nájí àti ntọ́jẹ́ dọ́ọ́là gbogbo ẹ̀ ní mẹ́mẹ́ tí wọ́n fi kánlẹ̀ láì sọ̀rọ̀ lé lórí inú ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí ni bí àwọn náà sì rí iwájú mi pé ohun tó pọ̀ ju tàkọ́kọ́ yẹn lọ. àfọwọ́ pàtàkì ahmed bọ́nù tẹ́míyà rahimahullah ta'ala sheikhul islam tí nù tó fẹ́ràn rẹ̀ pọ̀ ni mo wà mo sì kára mi kún pé ọmọ kí rẹ̀ ni mí bí ọkọ mi lẹ́nu ọ̀nkọ́ mi nínú tákàdá tọkọ lẹ̀ torí pé gbogbo tí ma fẹ́ sọ láyé mo máa ń fẹ́ wo kí ni tó wí lórí ẹ̀ torí pé ó jìndò níbi ìmọ̀ ìsìlámù yìí pọ̀ kì í sì fi nǹkan kan lẹ̀ láì mẹ́nu bà kò sì ní sọ nǹkan kan láì mẹ́rin wa so mo bí ìgbà tí mo wà má dásà rẹ̀ ni mo kára mi kún láti mujaladul awal majmu fatawa tèdè mujaladul sadis láti bẹ̀rẹ̀ láti bi àti awal sadis ọ̀rọ̀ firikọ́tù nàjíà ọ̀rọ̀ àkídà wà tawhid òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mujalladu ẹlẹ́kẹta tí mo ń dání ṣe gbé wá pé tó o pè ní mujmalu ẹ̀ẹ́tẹ̀kọ́dù salaf mujmalu ẹ̀ẹ́tẹ̀kọ́dù salaf mujmalu le ibi tí o ti ṣe ìjìmọ́lù rẹ ti wà rẹpẹtẹ ní awal wa fani rọ́ọ̀bì khamis àti sadis tó ti túlẹ̀ rẹpẹtẹ ṣùgbọ́n mujmalu lélẹ̀ àgbéwá lójijì láì tí ì fọwọ́wẹ́ ní ti ń jẹ́ àkéèdà àwọn tó jẹ́ síwájú wa lórí ilẹ̀ ayé a lo eléyìí púpọ̀ inshàlá eléyìí òun ni tí a ta pè ní dirasatun filifirok dirasatun filifirok tíra táwọn afa máa ma ṣe lórí gbogbo firaku islamiyya a firaku mẹ́tàdínlọ́gbọ̀n lọ́sọ̀rọ̀ ẹ̀ níbí twenty seven firak firikọ lọ́sọ̀rọ̀ ẹ̀ níbí àwọn tírà mi wà tí mi ò mú wá gẹ́bí tafsitul aqaidi islamiya ti gbogbo aná ti mà fẹ́ pé ti àti sunni o àti shia o gbogbo ntọ́pẹ tuntun lára kẹ́nìkejì àáfà àkójọ sí parí tírà yẹn ni tó sì ń darúkọ àwọn tó dálẹ̀ kó wọn fi kankan lẹ̀ láì darúkọ díẹ̀ nù nínú àwọn tírà táwọn afa kọ lórí ẹ̀ tabali láǹfààní sí kanú àwọn tírà yìí nínú láìbírì wa ń bí a ní eléyìí ń bẹ́ẹ̀ láti one to thirty seven mùjáládù mẹ́tàdínlógójì lélẹ́yìí nsìn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ mi náà ti rí ń bẹ̀rì numu taba wa ń bí ká àwa tá a wà ń bí a máa lọ gbogbo tá à kò sí kò sí mọ̀ọ́dún kan nínú Islam tẹ̀lé ní kéèyàn á sọ̀rọ̀ lórí tí ntẹ̀yìn ọ̀kà nínú rẹ̀ òní rẹ̀ yẹn ló ń gbẹ kọjá ntẹ̀yìn fẹ́ sọ mi ti ń lọ gan mọ̀júwọ̀ fàtàwá tíra tọrọ yẹn ló gbẹ pọ̀ ni mọ́rìjà ò ní fún wa láti mọ̀ sẹ́rí lọ́ba. Ah, láì ní gbàsìkò lọ títí ẹ̀sà ọ̀rọ̀ tá a ṣàyọ nínú àwọn tíra ìwọ̀nyí tí mo dárúkọ àtàwọn tí ń dárúkọ yìí àwọn ẹ̀sà ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ ó ní màá sọ fún wa lónìí inshallah ta'ala kọ́lọ̀ ń kó gbalẹ̀ sẹ́ fún wa. hadith kan gbajúmọ̀ tẹ́pẹ́ ló pilẹ̀ gbogbo firaku tá à ń sọ̀rọ̀ lé lórí hadith tó gbajúmọ̀ pọ̀ ni nínú àwọn sunani ti Abu Dawud ti Jamiu Tirmidhi ti Ibn Majah ti Nasahi musnadu imam ahmad àwọn musanidu dutoku kù àtàwọn tírà akẹgbẹ́ pẹ́pẹ́ àdéfẹ́ yọkàn yìí ọ̀rọ̀ tí a fẹ́ kà ń bẹ nínú ẹ̀ akálàṣe ìparí àdéfẹ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tó gbẹ̀yìn rẹ̀ yàtọ̀ síra wọn nínú àwọn rìwáyà tẹ̀ ṣùgbọ́n nǹkan kan náà ni gbogbo ẹ̀ forí sọ àdéfẹ́ tá a fẹ́ lò ní ìsìn òun wà nù àbúdá wà nù tìrìmídọ̀ wà nù nàṣáyé wà nù àwọn tírà míì ànibi sọ̀rọ̀ àṣà wọn pé ìfitara kọ́tí yahudu ala ẹ̀hídà wa sàbàáyìn na fẹ́rẹ̀kọ́ yahudu jews àwọn ẹlẹ́sìn yahudi wọ́n pín sí ìjọ mọ́kànléláàádọ́rin kulluha fi nar illa wahida gbogbo ìjọ mọ́kànléláàádọ́rin ní ọ̀wọ́ náà àyàfẹ́ yọkùn so ń bẹ̀ gbogbo mọ́kànléláàádọ́rin ní ọ̀wọ́ náà àyàfẹ́ yọkùn so ń bẹ̀ nítorí ìpìlẹ̀ nu ẹ̀yọkàn ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ìjọ kẹta ni yóò já máa ń wulẹ̀ yọ̀kan náà tí ò ní wọ náà numọ́kànlélá dọ́rin wọn. ó ní wà fúnra kọ́tà nasọ́rọ̀ àlà ìfúnnatẹ́n wà sábọ̀ ẹ̀yìn nàfẹ̀rẹ̀ kọ́tàn kùlú àfìnnárì ilà wàhídà. ìjọ nasọ́rọ̀ ìjọ àwọn christians ó pín sí èjìléláàádọ́rin èjìléláàádọ́rin gbogbo wọn pátá ní ọ̀wọ́ náà àyàfẹ́ yọkùn oṣù nínú rẹ̀ ọwọ́ ni wàsàtàfẹ́rẹ́kù àdìl umma alihuma tó ń yí òun ó pín aláfàlásì wasabọ̀ ẹ̀yìn fìrìkọ́tà yóò pín sí ẹ̀tàléláàádọ́rin fìrìkọ́ mò ń bá sálàyé ìdí tí n fi máa pè níjọ mò ń bá sálàyé rẹ̀ ní ìsìn fìrìkọ́ kúlù hafi nari la wáhídà gbogbo ẹ̀tàléláàádọ́rin ní ọ̀wọ́ náà fẹ́ yọ kó so ní ọ̀ ní wọ́n náà ọwa ntọ́ agbẹ̀yìn àwọn àhàdìsì ẹgbàá wa kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn ká máa gbọ́n tí fi ń gbẹ̀yìn kọ̀ọ̀kan nínú ẹgbà wa kan ó ní aláṣàlásà wà sàbọ̀ ẹ̀yìn fẹ̀rẹ̀kọ́tà alihuma ní ọ̀sán ó pè sí ẹ̀tàléláàádọ́rin nínú ẹgbà wa kan wọ́n ní yá rọ̀ṣúlà manel fẹ́rẹ̀kọ́ náà jìyà ìrí òjíṣẹ́ ọlọ́run èwo ní fẹ́rẹ̀kọ́ náà tí ọ́ là ọwọ́ ni mo ń kádà lámísì mọ́ alẹ́ sáàbì lànà lẹ́tí mẹ́tí máa ń bẹ lórí mi lórí ẹ̀ lónìí àtúnṣe àbẹ́ mi ìjọkun oṣù tí ó là àfẹ́kọ̀kun oṣù tí ó là òun ni ìtọ́ bá ń bẹ lórí tí mo wà lórí ẹ̀ lónìí àtàwọn ntàwọn sàhábẹ́ mi wà lórí ẹ̀ mo rò pa gbọ́n tó rí dáadáa ẹgbà wa kan lọ parí bá wọn ẹgbà kékeré sọ pé wọn bí lẹ́yìn pé mani fẹ́rẹ́kọ́tì náà jìyà ìjọ wo ni ìjọ yìí tí ó là òní kọ́lá hiya aljama yadullah ala aljama òní náà ni aljama àkójọ àwọn mùsùlùmí òdodo kò tí ì sọ pé jama kì í ṣe jama báyìí kì í ṣe jamaatu muslimin kì í ṣe jamaatu ikhwan kì í ṣe jamaatu islami kì í ṣe jamaatu islamiya kì í ṣe jamaatu ansari sunna muhammadiya kì í ṣe jamaatu tabligh alijama pẹ̀lú alifatilam tí ọ̀ darúkọ pé ìjọba yìí pàtó ọ̀wí <laughs> eléyìí ó wá ní yadullahi alalijama. ká lo èdè tààrà tí ń bẹ ńlẹ̀ láì tí ṣe kankan ọwọ́ ọlọ́run bẹ lórí jama ọwọ́ ọlọ́run ọ wà lórí jama ṣùgbọ́n gbàtà wo ní tàwí láti bá fẹ́ bẹ̀rẹ̀ tàwílù wọn wọn á túyádùn sa nǹkan tí ò ní wọlé dọ̀ àlù súnà jama tá à bá a sọ̀rọ̀ ni tí ò ní wọlé tó gbé gbogbo ògbẹ́ tó bá wọ̀ lọ ní tí forí sọ àyà ẹlẹ́ẹ̀kẹwàá gbogbo tafsiru láyé tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àtàwọn sàbẹ̀sẹ̀ radiyallahu anhu ajma'in fanibi ọ̀sọ́làm ní Hudaybiya lábẹ́ igi samura tọ́lọ̀ sì parí ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé yadullahi fawqa aydihim faman nakatha fa innama yankuthu ala nafsihi yadulayi gbogbo tó ń wọlú kákò ní ẹ̀fá ṣùgbọ́n lára alùsọ̀rọ̀ àlìjàmá wọn ni tọ́lọ̀ ń wí torí pé ọlọ́run subhanahu wa ta'ala lọ́wọ́ ọlẹ́sẹ̀ olójú àìmọye nǹkan lónìí tó lóun ní kankan ẹ fi rinlẹ̀ fún ní tó ní ẹ má fà sí nǹkan míì torí pé ẹnìkan sọ pé kúdírà ni ẹnìkan sọ pé ìnáyà ni ẹnìkan sọ pé rahama ni ẹnìkan sọ pé kìnìkan ni ẹnìkan sọ pé àìnù rẹ ni ẹ wí gbogbo tóun ìlọ náà gbẹlẹ ń wọ ọ lọ ẹ padà òjò ọ̀nà ń gbọ̀ bá yá yín torí pé tẹnìkan wí òní papọ̀ mọ́ tẹnìkejì mú ẹ̀kọ́ orí rẹ̀ fi ń ron tí yádùn ó túmọ̀ sí ṣùgbọ́n yádùn aslan lílógà àrọ̀bíyà onítùmọ̀ tí ń ṣe ẹgbẹ́ tùmọ̀ wá straight ńgbọ̀ bá di pé afẹ́ lò fún kàmìtì lárúbá sọ pé àlàyénu gbogbo àmọ̀ pé lọ́dọ̀ òní kìtàbù eh, eh, eh, inú fíkì lógà sẹ́rọ̀ làárọ̀ bí ta pé àlàyénu lédè lárúbáwá wọ́n ní nǹkan mọ́kàndínlógójì ní jẹ́bẹ̀ bẹ́ẹ̀ ojúṣe ń jẹ́bẹ̀ bẹ́ẹ̀ lówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní góòdì jẹ́bẹ̀ bẹ́ẹ̀ ń sẹ́lẹ̀ ń sumaya tá a la ẹnu hasilan lọ́dọ̀ human being lọ́dọ̀ mẹdẹnya kí ni ọkọkọ lọ wa ojú ni so ìpìlẹ̀ nu tí so fi jẹ́ pé tọ́wà wájú àti tọ́wà lẹ́yìn ibi tàti lọ àyẹnu yóò túmọ̀ sí nǹkan mi tí ò ní bá kàpẹ́ lójú láàtọ̀ àlefa sí nǹkan mi ṣé tí mo ń wúyé díẹ̀ <laughs> torí ẹ̀ lè jẹ́ pé ọ̀rọ̀ tí ẹni ká sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ká dúró síbi tọ́nà àtòjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ fi wá sí ni táàbà níwọ̀gbẹ́ ìparí rìwáyà kan náà torí ẹ àfàwọn ahmed bọ́nà tẹ̀míyà nínú ojúwe three hundred and forty five mujaladu thalith majumu fatawa yìí òní tẹ bá ń sọ̀rọ̀ àlùfẹ́rẹ́kọ́tù nàjíyà fi dóníyà látànádì òní tí èdọ́là àlùkìámà oníhùn ahalusunna walijama àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ahalusunna wàlìjàmà èyí ọmọ akẹ́mu pé sunni lòun ahalusunna wàlìjàmà lòun gbogbo tọ́lọ́ àtàlẹ́ ọ̀sán paláṣẹ ni ò ní ṣe yóò sì máa pè mọ́ alùsùnà wàlì jàmá ṣe alùsùnà wàlì jàmá nù kì í ṣe gbólóhùn yìí tán lẹ́nu mi gbogbo àwọn ọmọ tẹnu mọ́ alùsùnà wàlì jàmá tọ́fẹ́ jẹun tí fọwọ́ sì jẹun tí fọwọ́ sì gbé nǹkan ẹnu yóò sì ní súnẹ lò alùsùnà wàlì jàmá tọ́fẹ́ sùn tí ò ṣe gbogbo tánú ọ̀sán sọ pé káṣe ká tó sùn alùsùnà wàlì jàmá tó ń gbéyàwó fẹ́ pé ariwo ìlú ní ìlọ́hùn òṣùpá giwa nkankan gbogbo ẹ̀ wọ́n lù bí bí ìyàwó bóun kan sìnmọ́lé ọlọ́ọ̀kọ́ gbogbo olórin náà wà bẹ́ẹ̀ ahalu sunna jama sì ní lẹ́nu kò súnmọ́ tó sì sunna ò pèlè jama ahalu sunna wal jama ìrìn rẹ̀ ìṣesí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ ìṣe rẹ̀ kọ̀báàlì kìtàbù àsúnà mọ́ kí fi ń jáàlù sunna wal jama tó yẹ fi jẹ́ pé kì í so kó ẹnì kankan ẹni ayẹ́kókó oríire ẹni ṣíṣe ọ̀bá bá mú ó kó àṣedànù. ṣùgbọ́n kò ní sálẹ̀ mọ́ federation of alusuna walijama in Nigeria tank and fashion tó kó àìmọye ẹgbẹ́ ìsàmìyàjọ ní Nàìjíríà izalatu bidaa iqamatu sunna jamaatu tadamuni muslimin jamaatu taawun jamaatu kẹnìkan wáda jamaatu burianu jamaa agba jamaa wo wọn lọ fọọmù federation of alusuna wal jamaa Nàìjíríà pé kásìrò alọ́kan kí dáwà ò lè lágbára ju bó ṣe wà lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan lọ tẹ́lẹ̀ tẹ́sán ṣe wá àsìkàkiri gbogbo kọ́nà nàìjíríà lẹ́ẹ̀mẹrin lọ́dún bí wọ́n bá ti ṣe méjì lókè ọ̀yà wọ́n ṣe méjì nsàlẹ̀ ọ̀yà kò ní bá wa lójijì pé àwọn kan àwọn jọ fẹ́ kan gbórúkọ ìlú ẹ̀ ń bá ń bẹ̀ ń bẹ̀ tó wá ṣe súnà wàlìjàmá àhàlùsúnà àlìjàmá ni ẹ ń bá ń bẹ ń bẹ kọ́dà bó sàmírù kọ́dà bó sí sẹ́kítírì bó sí kọ́dà bó gbé pr tí ọba tẹ̀lé alikitaabu wasuna ọba wọn jó kọ́ni kò sí lára wọn. ká lọ́mọ kan dájú. lórí àwọn wo ni ń bẹ lójú ọ̀nà tí ojójú ọ̀nà tí wọ́n là lé lórí tí mo fẹ́ gbẹnu lé kí n tó ṣe àlàyé fún wa ní ní eréfè wípé alifẹ́rẹ́kọ̀ ó sí alijamaa ó yàtọ̀ sí alimunadọ́mọ́ ọ yàtọ̀ sí tá a bá sì wo gbogbo dictionary larubawa èyíkéyìí ń bẹ alimajamu wasiti ni o alimunjinu fúnra ni o lisanu laarobu ni o gbogbo àwọn dictionaries tó wà pátá kò sí kankan wọn tó tún feere kọ sí torí pé apẹ jamaa bala níbi ọsàn sọ pé yóò pèsè mẹ́tàléláàádọ́rin seventy three èyí tí yóò túmọ̀ sí ni pé àníbi ọ̀sán sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ torí pé nílùú ìbàdàn nìkan oṣù jamaatu islamiyya tó wà nìbàdàn ó lé ní one thousand jamaa gba jamaa wo lélẹ́kọ̀ọ́ yìí nìkan kama fadugbo mi kan lélẹ́kọ̀ọ́ yìí jamaa ti ẹ̀ sísè àdúgbò elékọ̀ọ́ yìí yóò jù mẹ́fà lọ ládùúgbò elékọ̀ọ́ yìí jama tó léyìn ọtọ pàtẹ jama tó léyìn tọ ma ń wọn bá àwọn tọdúkọ wọn hàn lù tí gbogbo òlù mọ tí wọ́n dáwọn ṣẹ́ tí wọ́n ń ṣe táwọn yẹn fi mọ̀ pé jama báyìí bẹ jama báyìí bẹ ó lé lógójì nìbàdàn nìkan kò tí kì kò kọ̀ọ̀kan abẹ́kúta kọ̀ọ̀kan jẹ́bóòde kọ̀ọ̀kan Kaduna kọ̀ọ̀kan Kano kọ̀ọ̀kan Maiduguri kọ̀ọ̀kan Katsina kọ̀ọ̀kan gbogbo àwọn olùtọ́wà káàkiri ní Nàìjíríà ká tó sọ pé gbogbo ayé tó ń túmọ̀ sí pé fẹ́rẹ́kọ̀ yàtọ̀ sí àlìjàmá ìyàtọ̀ wà láàrin fẹ́rẹ́kọ̀ àti jàmá táìpẹ́ jàmá bá ní ùlúùfù ní láyé thousands ní láyé kìí sí seventy three thousands ní jamaat ṣùgbọ́n gbogbo tí ń jẹ́jọ àtàjọ ìjọ àtàjọ tọ́lájọ yàtọ̀ sí jọ àtijọ́ o àtàjọ o kìí sàjọ dídá o àjọ Yorùbá àgbáríjọpọ̀ àwọn ìjọ tọ́pọ̀ tí wọ́n parapọ̀ tó jọ ń ṣe nǹkan kan pọ̀ tó kàkú sí padà ní tiẹ̀ náà ti ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ débi irú fashion tí mo sọ ní ìsìn tọ́fẹ́ jókòó lórí ọ̀rọ̀ ọ̀lẹ́yà ọlẹ́tọ̀ọ́kasí ní yá ń jọ àràfà tí Saudi ń sàràfà lọ àti gbogbo mùsùlùmí ayé àbí ọ̀lẹ́tọ̀ níjọ́ mẹ́sàn àtijọ́ mẹ́wọ́ òní lọ́jà àbá àjọ nu kìí ṣèjọ kìí ṣe jàmá àjọ ni concerned muslim organizations àjọ ni olùkàkù adáyẹnjọ ọbẹ ni èmi represent jama kan bẹ àwọn kan represent jama mi adara àjọ bẹ kó a máa fèsì gọọmenti lórí rẹ jẹ tansi fara mùsùlùmí àjọ nu ìṣèjọ àgbáríjọpọ̀ ìjọ tọ́pọ̀ ni tán dojúkọ àwọn sẹ́ka pé táwọn ó ṣe rè é tọ́pẹ́ ìjọ lànàbí sọ́lá ọ̀sán bá sọ ìtumọ̀ ẹni pọ̀rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ ń tọ́ ń bẹ níjọ pọ̀ kọjá kọjá iye tó pè waliyadu billah bó ṣe wí ń lórí tí ó yàtọ̀ láyé torí ẹ̀ lè jẹ́ yín pé nínú tí àti wọn dárúkọ lẹ́ẹ̀kan àti dirasatun fil firaq tí àti wọn dárúkọ kún lẹ́ẹ̀kan tafsitul aqaid islamiyya tá a bá wo àwọn ẹ̀tuntun ṣíà nìkan tó tó lóókọ táwọn afa akọrin wèlé lórí yàtọ̀ sí ní tó wọn mẹ́nuba ti ń bẹ́nu mọ̀ jùmọ̀ fàtà wáyé ṣé àhàrọ̀ òríyá òsínú tó mẹ́nuba ìjọ ṣíà ti bẹ́nu tí àwọn ẹ̀kan so twenty six ni ṣíà ni fẹ́ríkọ̀ gangan ṣùgbọ́n wá láwọn ọmọ kéékèèké lábẹ́ nusayiriya ismailiya ìtàn asara imamiya zayidiya kẹ́nìkan rọ̀fìdíya onírẹ̀pẹ̀tẹ̀ lábẹ́ lábẹ́ tẹ́ pé àwọn ọmọ kéékèèké nù lábẹ́ umbrella body wọn àti àǹpẹ̀ ní ṣíà àròríyà àwọn ọmọ kéékèèké nù tàbí pé sunni kọ́dà bí ọ̀tẹ̀ wà lọ́rùn nínú sunni lágbàáyé nínú sunni lágbàáyé òun ni àwọn onífíráàkù bàtìníyàwá kọ́dà bí ọ̀tẹ̀ wà lọ́rùn òun ṣiṣẹ́ àsunni ni wọ́n ìbá bẹ̀tẹ̀ wà lọ́rùn wà kí lélẹ́yìn pé sunni ni wọ́n torí pé ẹ̀ ń bá má yàtọ̀ tẹ́mi láàrin sunni àti ṣíà. Ahalu wàlìjàmá àti ṣíà ẹ ń bá mọ̀ yàtọ̀ rẹ̀ wọ́n mọ̀ pé àwọn tìjàníyà kọ̀dìríyà ṣàdàlíyà bàdàlíyà nǹkankan tó wà wọn wọn ara ṣíà ara sunni ni wọn. bó tẹ̀ kólúkàkù tó jáwọ́ kó níbi sunna náà tán proclaim pé pe la pé làwọn belong sí wọn ti yà kó mẹ́. sẹ́yìn tí mò ń wíyé díẹ̀ torí ẹ̀ pé lọ́dọ̀ mi tẹ́ máa ń sọ̀rọ̀ fẹ́rẹ́kọ̀ sex lèmi máa ń pè é èyí ń jẹ́ sect ni pé àwọn àkójọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n dá nǹkan kan lẹ̀ tí nǹkan ń yà wọ́n kó lára gbogbo mùsùlùmí tó kù tí wọn ò sì bá wọn tó kù náà mu sect nu àkójọpọ̀ àwọn èèyàn kan tá dá àwọn nǹkan kan lẹ̀ lọ́wọ́ ara wọn tí wọ́n ń ṣe tẹ́pẹ́ bá ti rí báyìí a pé ṣé mùsùlùmí sí àwọn eléyìí náà fápẹ́júwe àwọn tẹ́pẹ́ wọ́n yẹ forí kan lẹ̀ fọ́lọ́ pákó ni wọ́n ó forí kan tọ́ba fẹ́ sùjádà pako wọn ò forí kan àbí yẹ̀pẹ̀ kò sí ṣe gbogbo yẹ̀pẹ̀ lé ayé yẹ̀pẹ̀ lu Karbala nìkan ló gbọ́dọ̀ jẹ́ wọn ò bù dání wọ́n rọ́nu àpò wọn mọ̀ gbèrìn tọ́ba ti fẹ́ kírun tọ́ba ti kọ̀rọ̀ sùjádà yẹ̀pẹ̀ wọn gbọ́dọ̀ forí lé tọ́ba forí lé yẹ̀pẹ̀ mi wọn ni wò ní ràn sẹ́kítì nù. àwọn tẹ́pẹ́ tó bá ká àtayá tán kò sí sálámà wọ́n fọ lu ìtàn lẹ́ẹ̀mejì tààtì ọ gbé ókè tán gbé lu tán tán gbé ókè tán gbé lu tán sálámà wọn nù sẹ́kìtì nù. àbáwọn kan tí wọ́n tó yàwọ́ nínú sunni náà pẹ́pẹ́ tí wọ́n fẹ́ ṣe tàyámùm ìtàn ni wọ́n ti ṣe wọ́n kà sókòtò kúrò níta wọ́n kẹ̀wé òkè wọ́n gbọ́ ọlé tán wọn wọ́n fi pawọ́ wọ́n gbélé wọ́n fi pa ojú àbí wọ́n gbọ́ sátẹ́gùn tẹ̀ ń fẹ́ lọ wọ́n fi ṣe tàyámùm wọ́n fi pawọ́ wọ́n fi pa ojú sẹ́kìtì nù kò ní èméjì nù. No? defiation ni wọ́n yà kó lára wa ni wọ́n dá nǹkan mi rẹ̀ sẹ́yìn tí mò ń wí yé díẹ̀ tó ń yé díẹ̀ torí ẹ̀rọ fi jẹ́ pé fíríkọ̀ àní yorùbá tá a fi pe kọjá ká pè ní ìjọ ṣùgbọ́n kì í ṣèjọ ọdún tá a mọ̀ sóyè àbí òye ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú sọ́tọ̀ alimron àáfàá àti ó kékùrà ń bẹ̀rẹ̀ fún wa mùrùkọ́ àfa Ibrahim ni wọ́n pe àfa yẹn ọlọ́run kọ́ sanwó-ẹlẹ́sàn rẹ̀ wọ́n lọ àyà nu suratu al-imran sura ẹlẹ́kẹta quran àyà ọgọ́rùn ó lé méjì di ọgọ́rùn ó lé mẹ́rin ni wọ́n lò fún wa àyà tí wọ́n sì lò yìí wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu àyà yẹn lọ́dọ̀ àwọn afa ahlus sunna wal jamaa tó jẹ́ firqatu najiya yẹn lórí àyà yẹn wọ́n ní hablillahi tọ́lọ́ ń wí òun ni kìtàbù wa'tasimu bihablillahi jami'a akala sínú àwọn tafasiru àwọn alùsùnà wal jama'a náà gẹ́gẹ́ tafsiru Tabari tẹ́pẹ́ ńlá kọ́kọ́ tafsiru náà àwọn tafasir tí wọ́n tú pẹ́ tí wọ́n fi àyà tó àyà tí wọ́n fi sunna ní ọ̀sán tó àyà tàbí wọ́n fi àkọ́wálù sọ̀hábà tó yẹ tó àyà tafsiru Tabari lára kọ́kọ́ àtọ́bárí tọ́jáde láyé ní ọgọ́rùn ọdún mẹ́ta ó lé ọdún márùn lẹ́yìn jíra níbi sọ̀sọ̀lá tó túmọ̀ sí pé lọ́dún tá a wà yìí ó ti pé ọgọ́rùn-ún ọdún mọ́kànlá tí tọ́mọtọ́ba ti kú ò láyé ó tún lé torí tá a bá yọ ọdún márùn-ún tó lé lórí ọgọ́rùn ọdún mẹ́ta rẹ̀ tá a bá yọ kó nu thirty ó twenty five years one thousand one hundred twenty five years ago ní tọ́mọtọ́ba ti kú ò láyé òun ni tẹ̀fsir àkọ́kọ́ tẹ̀fsir bil hathar tẹ́pẹ́ ọ àyà náà fi ń tú àyà hadith náà fi tú àyà àti àkọ́lù àti tẹ̀fisiru ibnu kẹsìrù wa náà àti fati kọ̀dú ṣàwùkání tẹ́pẹ́ àwọn tẹ̀fisiru alùsùnú ọ̀lùjàmá nù tí wọ́n ṣe lórí pé ká lọ síbi nítorí ẹ̀sọ́ àyàkálẹ̀ gan akálẹ̀sẹ̀ àwọn tàfàṣírù mi náà wà táwọn alùsùnú ọ̀lùjàmá aláàfáà náà tún ṣe ṣùgbọ́n mi ṣe tiẹ̀ lórí fíkìú tẹ́pẹ́ fíkìú lọ́ba dín tó a ti débi ayàtọ̀já ayà òfin ibẹ̀ lọ̀rọ̀ wà tí ó ti sọ tí ó kún rẹ́rẹ́rẹ́ tí ìbá ti sáyà òfin nǹkan tẹ́ntẹ́n nílé ọ̀sọ̀ tí ó fi kó mẹ́ tẹ̀síbírísà sọ pé orí lóga ni wọ́n ṣe lé lórí èdè ni wọ́n fẹ́ fi táka tẹ́pẹ́ gbogbo tí ń bẹ́ ń bi àyà kọ̀ọ̀kan lédè òun ni wọ́n ṣàlàyé ṣùgbọ́n kò rèé sí pé ntí afáyà sùn gan rè ntánúwì ọ̀sán wí lórí ẹ̀ rè èdè òní tẹ̀síwò mi mẹ́tọ́ pé bàlágà ni wọ́n torí ẹ̀ ṣe tẹ́pẹ́ bàlágà ni kí ni ń bẹ lára rẹ̀ lọ́rọ̀ bàlágà ilmu màání ni ilmu bàyá ni gbogbo tí ń bẹ níbi bàlágà òun ni wọ́n sọ̀rọ̀ yìí lórí ṣùgbọ́n òun ni sọ pánìwì ọ̀sán nǹkan kan wíwáyé <laughs> sórí sísí lọ́wọ́ ó dúpẹ́ lórí ẹni tó ṣe àti tó fi sùn. wà á tẹ̀sìmí bí hablillahi jami'a ọlọ́run ni ẹ so mọ́ okùn ìmí ọlọ́run lápapọ̀ wala tafarraqu ẹ má jàkó ẹ má di firaku wala tafarraqu farraqu yufariqu tafriqa ṣé tí ẹ ṣe tèmi ẹ má jẹ́ ọ̀sẹ̀ lẹ́sìn yín àwọn ahlu sunna wal jama'a wọ́n ní tọ́lọ̀ ń wí ni pé ẹ̀sùn mọ́ ọ̀rọ̀ tó ń sọ̀kalẹ̀ fún anabi muhammadu sallam ti ṣe alukur'anul karim ẹ̀sùn mọ́ gbogbo yín nbí ọba darí sí ẹ darí sí nbí ọba lè ń kó mẹ́ kó ń bẹ́ ìkànnì àfa ó ní ìkànnì nínú ọ̀rọ̀ táwọn jogun bá láyé ó ní pé dúró máa kìtàbìlá haithuma dàrọ̀ dúró máa kìtàbìlá haithuma dàrọ̀ ẹ máa yí pẹ̀lú tírà ọlọ́run síbikíbi tó bá yí sí ẹ̀yí tó bá yí sọ̀tọ̀ ẹ̀yí sọ̀tọ̀ tó bá yí sọ̀sì ẹ̀yí sọ̀sì tó bá yí sókè ẹ̀yí òkè tó bá yí lẹ̀ ẹ̀yí lẹ̀ tó bá yí wájú ẹ̀yí wájú ayé sẹ́yìn ẹ̀yẹ yẹn ibi ó tírà ọlọ́run bá yí sí ibi ó bá darí yín kọbẹ̀ ní ẹ̀ẹ́dórí kọ ẹ má yí bòmí wàlá tàdúrúmọ́ àzàmán ẹ má bá ìgbà yìí ẹ má bá ìgbà yìí yín tiyín yẹn lọ́lọ́run ní ká so mọ́ gbogbo tí ń jẹ́ mọ́mìnì lórí ilẹ̀ ayé ẹ̀sùn mọ́tìrà ọlọ́run ti sẹ́ alukur'anul karim àbí alikitab torí pé òun náà ni alikitab dhalika alikitab la rayba fi hudan lil muttaqin òun náà ni alikitab àti gbogbo orúkọ mi tó ní alufurukọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ. má yàrá yín tẹfíríkọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin yín torí ẹ̀ lè jẹ́ yí pé ìkan nínú tẹ̀mí gbà lágbàdájú dé sàárè ìjọ tí wọ́n sàárè inṣàlá òun ni wípé gbogbo tí ń jẹ́ mọ́mìnì tí ń bá kẹ́fìn kúfúrú àti ṣẹ́ríkù nú àtẹ̀yídá rẹ̀ ọmọ ìyá mi ni abadan irú èdè torí ọmọ sọ irú ẹ̀yà ẹ̀yàn tó jẹ́ ẹ̀yà ẹ̀yà ìran tí wọ́n ti bí torí ọ jẹ́ irú àdúgbò torí ọmọ gbé irú jàmáà torí ọmọ ṣe ẹni bọ́dà ti lè jẹ́ mùsùlùmí tí n kẹfin pé ọgbà níbi muhammad sanopin anabi lọ́dọ̀ rẹ̀ bí ìjọ ahmadiyya alikọdiyaniya pẹpẹlá wọn gbà pàwọn anabi mi ọ wà lẹ́yìn anabi ọsàlám yàtọ̀ sànàbí muhammad ọsàlám tẹkẹtì n bá ti mọ máa kì í dáhùn lọ́dọ̀ tèmi ọ̀tá islam ni ọ̀tá ìmínẹsìn ni tẹ́bá yìí mẹ́rin ká máa kí dáhùn ọ̀tá ìsàmù ló ń tọ̀hún ọ̀tá mùsùlùmí ni ọ̀tá èmi ni. torí pé makana muhammadu abba ahadimi rijalikum ولكن rasulullah wa khataman nabiyyin wa kana Allah bi kulli shay'in alima gbogbo gbogbo àwọn ahadith àníbí ọ̀sánlá lórí khatimu nubuwa ló sọ pé la nabiyya ba'di àníbí ọ̀sánlá pé sayub'athu fi adil umma thalathuna kadhabuna dajjalun kulluhum yas'umu annahu rasulullah wa ana akhirul anbiya la nabiyya ba'di wọ́n gbé ọgbẹ́ èèyàn dìde nínú àlùmọ́ yìí káyọ̀ tó dópin kàdàbọnà dẹjàlón òkúrọ ni gbogbo wọn aṣọ òkun sẹsẹ ni wọn ẹni àánú ni wọn ìkọ̀ọ̀kan ni ó sọ pé òjíṣẹ́ ọlọ́run lòun wàhánà àkìrò làǹbìyà lànàbí yabaadi èmi ló pé gbogbo ànábì ọlọ́run kò ní sànàbí mi mà lẹ́yìn mi kí ló dé tọ̀rọ̀ pé wàhánà àkìrò rúṣùl fẹ́pẹ́ àǹbìyà ló lò fẹ́pẹ́ yòó di rọ̀ṣùlù láì kọ́kọ́ ti dàbí yù ipò tó ipò tó relẹ̀ ju kò lọ nínú búwa ipò tó gaju kó nùbú wà lọ ìjànàbí ọlọ́run ní rìsáàlà ẹnìkan ò lè dòjíṣẹ́ ọlọ́run láì kọ́kọ́ jànàbí ọlọ́run ibi o ibi ànàbí ìlànà bí wàá máa tẹnu máa àná àkérò làǹbí yá làǹbí yá báàdì torí pé tí wàá sànàbí lẹ́yìn ẹ̀kọ́ sójúṣẹ́ máa ń nù tẹnikẹ́ máa sọ pé jíṣẹ́ mi ń bẹ lẹ́yìn rẹ̀ fọwọ́ káàdùbùn káàfẹ̀rọ̀ òkúrọ̀ ló ń tọ̀ kèfèrí ni torí pé yub'athu fi hadhihi al-umma thalathuna kadhabuna dajjalun wọ́n wọ́n kẹ́ dáàbò tí ìmọ̀ akẹ́fẹ́ àkídá abú tí ó sì ní di mọ́ wádìí pé ẹ̀dákùnrin yóò àkídá wò lágbájá ní kò sí tó ní kí n pàdé ọmọ yàmi lójọ́nà kí n mọ́ kí pẹ̀lú ìdùnnà sàmú alẹ́kùn bíbọ̀rẹ́ ni lọ́wọ́ dáadáa lẹ́ẹ̀bàlẹ́ o gbogbo oníkanba akílẹ́ o kọ́ máa ṣe nǹkan tí n bá mọ̀ rí tọ́bẹ̀ sọ fún mi pé òun ṣe nǹkan tó sì júwe lé fún mi tíjọ́ òun sì tẹjọ́ tí mo bí sí èyí débi nǹkan rẹ̀ n bá mọ̀ lè dúró n bá mọ̀ tí èdúró Suma ẹnìkan ọwọ́ akarẹ̀ kún bàbàrà ẹ̀ ń bá jẹni tọ́ mọ̀ jẹ̀mọ́ kan jọ pa wọ́n pọ̀ tádùgbò jọ pa wọ́n pọ̀ onìkan lè yan rẹ̀ ẹ̀ tí jẹ̀mọ́ ọba pa wọ́n pọ̀ tádùgbò ọ̀pa wọ́n pọ̀ tíjọ kẹ́kọ̀ọ́ pọ̀ ọ̀pa wọ́n pọ̀ tíjọ nìpọ̀ ọ̀pa wọ́n fi pàdé ẹlòmíì lójú ọ̀nà ẹ̀ kì báyìí kò ní dáhùn sálámà simply pé kọ́ mọ̀ ẹ̀ rí àyẹ̀kọ́ náà ti ní fírikọ́ tiẹ̀ tọ́fẹ́ dálẹ̀ tọ́fẹ́ mọ̀ sí ẹ so mọ́ okùn ọlọ́run lápapọ̀ ẹ mọ yàrá yín ká má waste time lórí èèyàn ọlọ́run tó sọ̀rọ̀ ayé mi kò wà látàkó ní minal mushrikin minal ladina farraqu dinahum wa kanu shiya'a ọlọ́run inú suratu Rum ayé thirty one àti thirty two ọlọ́run ní ẹ má ẹ̀yin ẹ̀yin ẹ̀yin mùsùlùmí ẹ má ẹ má dàgẹ́ bí àwọn ẹlẹ́bọ o àwọn ẹ má dàbí àwọn ẹlẹ́bọ o kí ni àwọn ẹlẹ́bọ kí ni ẹ ń bẹ lára wọn alladina farraqu dinahum àwọn tí wọ́n fa ẹ̀sìn wọn ya sí wẹ́wẹ́ẹ̀wẹ́ tí wọ́n sọ ẹ̀sìn wọn di ṣètẹ́ ń ṣe tèmi wà kánú sí yà tán dìjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó lùkà kún bára wọn sọ̀tà ẹ má dàbí wọn o tó túmọ̀ sí pé mùsùlùmí níwọ̀n àgbàgbàtà bá fẹ́ bọ́lọ̀ pàdé mùsùlùmí gbogbo tí jẹ́ mùsùlùmí ọlọ́run tọ́lá rẹ̀ ga lára àyàtọ̀ kẹfà kọjá nìsín ìtọ́lọ̀ ń wí lẹ́yìn àyàwó àtẹ̀sùn mẹ́bìlẹ̀ jẹ̀mí ha òun ni pé ìwà kúnú ìparí àyà tí wọ́n ké wọ́n kúrò ní mẹ́tàlá àlékún ní kúntùmọ̀ àdá fa aláfa bẹ́ẹ̀ náà kò lóbi kún fa àsùbátún bẹ́ẹ̀ náà ìmọ̀ tí ìfúwánà. ọ̀kúntùn àdá sẹ́fà. àníbi sọ̀rọ̀ àṣà jazakumullah àníbi ọ̀sálà nínú hadith arba'in al-hadith nínú hadith muslim akhul muslim láàyò símú wàlá yẹdìlémù wàlá yàkérò ọwọ à ń ba lọtẹ dípé wà kúnú ìbádàlá ìhwana gbogbo mùsùlùmí láyé ọmọ ìyá wa ní í ṣe ibi orí ọwà kọ́dà bá mọ̀rì àwa rí torí òfin jẹ́ pé ìbànújẹ́ mú wa hypertension fẹ́ẹ̀ ṣe wá sókù fẹ́ẹ̀ mú wa nítorí pé wọ́n yin àdó olórí lórí àwọn ọmọ ìyá wa ní Iraq ní Somalia ní Kosovo ní Afghanistan ní Palestine à ń wà ní ìbànújẹ́ láì sara ìyá wọn yín ni wá lára inú ń bí wa ara ni wá à ń sọ fọlọ pé kí ló dá wa tí dásìkò yìí tójú àfihàn ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tá a fi ń gbọ́ rẹ̀dẹ̀ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sì ni àdó ọ̀bọ lórí àwa ṣùgbọ́n àwọn bàbá ti ń bọ́lé lórí àwọn ọmọ ìyá wa rèé ìtí ń pa ọlọ́yọ̀ ọ́ pa wá náà ní tabalẹ̀ alàgbà àti débẹ̀ ìnira pé nǹkan ń ṣe wọ́n ń ṣe wá mọ̀n asbaha wàláyà hatamu bi amri muslimin falẹ̀ nígbà tí àwọn mùsùlùmí kan bá jí sójú ogun tán sùn sójú ogun tán jí nínú ònira tán sùn nínú ònira tán bí ọ̀nà ònira tán kú nínú ònira táwa kan sì ń jí làárọ̀ tá à ń jẹ ráìsì tá à ń jẹ dòdò tá à ń mutí tá à ń tó ń dọ̀sẹ̀ tá à ń yí amọ̀làmọ́lẹ̀ tá à ń yí fùfú tá à ń yí yẹmọ́lẹ̀ tọ́dalẹ̀ tá à ń jẹ ẹ̀kọ́ tá à ń jọ́ọ̀lẹ̀ tá à ń jẹ su tá à ń jẹ wà táwọn kan sì ń jí lórí pé ọdí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ẹlòmínì wọ́n fọ ẹnu kankan kan báyìí tọ́bẹ̀ kú òǹbi tọ́ àpọ́n ọlọ́fẹ́nu kankan yọ bọ̀ sẹ́nu ọ̀tá àmàni tá àwọn ọmọ ẹ̀yà wa ẹ̀sìn ni wọ́n báwo nínú wo sì dùn báwo lára wo sì máa yá lórí ilẹ̀ ayé lè e sọ fún wa pé ẹ má dàbí àwọn ẹlẹ́bọ alẹ́ ní ẹ̀fọ́ rọ̀kú dì hàn kánú àwọn wá kì í ìlànà Islam wàhálà tó dé bá àwọn ará jọ́sìn ló dé bá Islam ìṣòro tó ṣẹlẹ̀ ilẹ̀ ń Indonesia èèyàn Islam ntọ́gbọ́dọ̀ wà nínú ó kà yà wa òun ni kí nu wa ó máa dùn tí dáadáa bá ń ṣẹlẹ̀ sáà mùsùlùmí bíkíbi lórí ilẹ̀ ayé kí bànújẹ́ ó sì máa mú wa tí bàjẹ́ bá ń ṣẹlẹ̀ sí mùsùlùmí kan lórí ilẹ̀ ayé nbíkíbi tán rí wọn wà láyé láàfin máa jára wọn tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn tánibí sọ̀rọ̀ àṣà ń sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ fáwọn gbọ́n tí wọ́n wúyé tọ́ ẹ̀rí àlùfẹ́rẹ́kọ́tù nàjíyà tá à ń sọ̀rọ̀ lórí àwọn làwọn tó jẹ́ pé wọn àgbé ẹsẹ̀ kọjá alikitaabu wa sunna wọn àgbé ẹsẹ̀ kọjá tírà Ọlọ́run àti sunna níbi sọ̀rọ̀ àwòsàlà ṣùgbọ́n fẹ́ríkọ̀ tọjọ́ òdì kejì rẹ̀ fẹ́ríkọ̀ ẹlẹ́ òdì kejì ànájíà tẹ̀yìn ọba ti wà nù àwọn tó nàjà ara àwọn ọdẹ wà ara àwọn tí wà hàlàkà ara àwọn tí wà parẹ́ òun ló tọ́ wà gbogbo fẹ́ríkọ̀ tó kù Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní tó kù pátá gbogbo firaku tó kú pátá lẹ́yìn firikọtù nàjíà ó ròyìn wọn pẹ̀lú àwọn ìròyìn kan tí mo fẹ́ kí kí akagbọròyìn látẹnu rẹ̀ mo mọ̀mọ́ síbẹ̀ lẹ̀ torí ẹ̀ má fẹ́ wò ó ní alùsòdòdò ni wọn alùsòdòdò tí wọn pè nǹkan ṣáàdà kí ni ìtumọ̀ rẹ̀ àwọn tán wọ́n yìn ní yorùbá àwọn bàbá wa tèmi gan ọmọ mọ́dá yorùbá fún àwọn tí wọ́n wọ́n yìn tàbí tí wọ́n bá fẹ́ hadithu ṣáàtọ̀n hadith tó wọ́n yìn bí wọ́n bá bá ṣe é wí gan nígbà tá à ń ka mùsọ́lẹ̀ hadith lọ́wọ́ hadith tó wọ́n yìn ṣùgbọ́n kí ni jẹ́ ọwọ́n yìn ní Yorùbá tó lé ta lọ́mọ̀ tí wọ́n yìn gan láàrin wa. nǹkan tó dá dúró tí ò bá wọn tó kù mu tí ó sì jẹ́ pé kò kì í ṣe ń gbajúmọ̀ kó dodo ní í ṣe torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn àfọ òní hadithi tó yẹ pé hadithi sàn wọ́n ní tọ́wọ́ akrabu ilé ní dọ́ọ̀fù lílẹ̀ ni torí pé pé lára àwọn tí wọ́n máa ń sọ pàdé sórí ẹ̀dọ̀ yìí ìkànnì ẹ̀mìkẹ́lì máa ń wà kí ló aṣáàtà lára rẹ̀ tẹ̀ jẹ́ dọ̀ yìí fún gbogbo làwọn àfọ láti sì sọ kí mọ́ yà lọ bẹ̀ alùsùdóòdì àwọn tí wọ́n wọ́n yìn kó láàrin àwọn tó kù tí wọ́n yàrá kó láàrin àwọn tó kù tí wọ́n bá àwọn tó kù serú tí wọ́n ń ṣe tí wọ́n dá tí wọ́n lẹ̀ lọ́tọ̀ tí n tẹ́sí dálé ọba kìtàbù àti súnà mọ́ orin gbogbo firaku bá tẹ́yàtọ̀ sẹ́kù sáà ń gbọ́n tí wọ́n gbé dára àlàyé ọmọ yédè rẹ̀ máa watafarok ìjọ tó kù láyé lẹ́yìn fíkọ́tò nàjíà ìjọ ṣe tiẹ̀ ń ṣe tèmi ni kì í ṣe ìjọ tó parapọ̀ pẹ̀lú mùsùlùmí tó kù wàlbídà gbogbo ìjọ tó kù lẹ́yìn ìjọ fíkọ́tò nàjíà ìjọ tó jálàdà dálẹ̀ ni kì í ṣe ìjọ tó wà lójú ọ̀nà tó lọ àti tàníbi sọ́là sọ́là wal ahwa gbogbo ìjọ tó kù lẹ́yìn fíkọ́tò nàjíà ìjọ ahwa ni ìjọ onífẹ̀ẹ́ náà ni àwọn ń fẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe tiwọn tó mú wọn lọ́wọ́ ara wọn tí èsè ti alikitaabu wà súnà sọ so ń yà bí òye àfa àwa tó tẹ̀ wájú lórí ọ̀rọ̀ tí ń bá lọ́hùn oníwà ṣèhárù hadel firak ìtọ́jú àmì tẹ́lẹ̀ pé ṣèhárù kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ́ akọ́mọ̀nà símbọ̀ òyìnbó náà símbọ̀ rẹ̀ ẹ́ àmì tẹ̀yẹ̀ fi dá nǹkan mọ̀ ní ìsìn àṣà tí wọ́n ta tó ní green àti white tàbára àṣà tó ní red àti blue tó wá ní star láàrin á ti mọ̀ yàtọ̀ rẹ̀ pé ilé yàtọ̀ sí àṣà àti nàìjíríà ti ghana lè lé ó jẹ ṣé tí wọ́n ń wuyé àbí òye àmì tẹ́yìn ẹ̀dá wọn mà tẹ́yìn ẹ̀dá wọn fẹ́rẹ́ kùtùkù mà lẹ́yìn tí ntọ́jẹ́ wà lójú ọ̀nà tọ̀tọ̀ òun náà ni mufara kọ́tùlù kìtàbí wa sunna wọ́n mọ̀ yapa tíra ọlọ́run wọ́n sì mọ̀ yapa sunna ní ọ̀sán la wọ́n yà lupa ìpalopọ̀ àwọn àfa onímọ̀ Islam látàsìkò àwọn sàbẹ̀tẹ̀ dòní wọ́n yà pa wọn. kánà min ahali sunna wal jamaa ìtọ́jẹsẹ̀ àwọn ahali sunna wal jamaa òun ni ìtìbáàlù kìtàbí wà sunna wal ìtẹ̀lé ntí tẹ̀rẹ̀ ọlọ́run wí ìtẹ̀lé ntí sunna ní ọ̀sán sọ ìtẹ̀lé táwọn afa àpanukọ̀lé lórí látàrẹ̀ wá. fápẹ̀júwe nínú sọ́tò nìsáà sura kẹrin Quran aya fifty nine aya ti gbọ́ àmọ̀ bẹ́ẹ̀ mọ̀ owó aya àwọn ti sọ nǹkan mẹ́ta fún wa kódà lọ́dọ̀ àfàwà Muhammad bin sọlá lọ sẹ́yìn rahim allah ta'ala ó ní nǹkan mẹ́rin mẹ́mbẹ́ ó ní alikitabu mẹ́mbẹ́ asuna mẹ́mbẹ́ alijumọ̀ mẹ́mbẹ́ alikiyasu mẹ́mbẹ́ lára aya kan wọ́n sì mẹ́rẹ̀ ni wa lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní ọlọ́run tọ́lá ìgbàlejò ayọ́ alẹ́ dín náà àmọ́ náà ọ̀tẹ́ ọ̀la wà á tẹ́ ọ̀rọ̀ sólá wà á wúlil amri minkum فإن تنزعتم في شيء فردوا إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تهويلا ọlọ́run ní ẹ̀yin gbàgbọ́ òdodo ẹ tẹ̀lé mi ọlọ́run. kí ló ní àtẹ̀lé òun alikitaabu alukuraanu karim wàtá ọ̀rọ̀sọ̀ ẹ tẹ̀lé òjíṣẹ́ mi ta ló ń tọ̀hún anabi ọ̀sálàm kí ló àtẹ̀lé ara ẹ̀ sunatu nàbàwíyà sunanu ọ̀sálàm wa ulil amri minkum àwọn aláṣẹ nínú yín àfààní alìjìmá muhammadu bin sali uthemin ó lé alìjìmá ìjìmá ulama wal umara àwọn aláṣẹ nínú yín làwọn àfa torí pé ulil amri minkum lọ́dọ̀ ibnu abbas ó ní ulama wal umara àwọn onímọ̀ àtàwọn tí ń ṣèjọba lé a kí wá sírò àwọn oníjọba eléyìí àbáwọn ti nineteen àbáwọn ti nineteen kì í ṣe é àwọn tó ṣèjọba ulil amri tó jẹ́ umara bíi abubakari bíi umar bíi uthman bíi ali àtàwọn akẹgbẹ́ wọn lọ́dí aláwọ̀ àjùmáyìn àwọn ni àwọn tó jẹ́ yí pé àwọn ò ní dá nǹkan kan lẹ̀ àfi tó bá kìtàbù àsúnà mọ́ wọn ò ní pàṣẹ àfi tó bá kìtàbù àsúnà mọ́ tí wọ́n bá ṣe àṣìṣe tọmọdé bá pè ńlá kéèsì kọ́dà bóbìnrin bá pè ńlá kéèsì bíi tówó orí tẹ̀pẹ̀ wọn lọ sá kéèsì tọ́lẹ̀ nìkan kan gbọ́dọ̀ sanwó orí tí ọkọ̀ já fọ́ọ̀tì dínàrù dínà ẹ̀ díríàmù ogójì tí ó sì sọ̀kalẹ̀ orí mímbàrí ìjọ jimá tó kírun jimá tán tó fẹ́ kó lórí mímbàrí tóbìnrin sì bọ̀ abá amẹ́rù mọ́mìnì <laughs> ẹ̀ sì ń pàṣẹ ńtọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ ọ̀pàṣẹ ẹni wọ́n bọ̀rọ̀ sanwó orí sọ́kọjá ogójì díríàmù nígbà tọ́lọ́ pé wọ́n àti tún ní náà kì í tọ́rọ́ kì í tọ́rù tọ́lọ́ wínú kùránì ẹ̀ parẹ́ ni owó tí ò sí lẹ́nu àlàní Ibn Jarir àtọ́bárí pé àlàkì ń tọ́rọ̀ owó tí ò lẹ́nu àlà tí ò lẹ́nu àlà millions àbí billions bẹ́ẹ̀ nìkan bá rọrùn débẹ̀ tó lè fún obìnrin ti Saudi Arabia fẹ́ pé ó kéré tán obìnrin ọgbà two hundred and fifty thousand riyals lọ́wọ́ ọkùnrin kó tó lè gbà kó ń gbowó orí lọ́dọ̀ àwọn mítòmí ó sì gba two thousand five hundred àti wọ́n lọ lọ́wọ́ fàdùbàrí kàsí wọn ni gbogbo yẹn wọ́n lọ́wọ́ fàdùbàrí náà lọ́wọ́ fàdùbàrí kàsí. àwọn àfáà wọ́n lọ́lọ́ wọ́n ní ìgbà tó lọ́n sọ pé tí fàǹfà bá bẹ́lẹ̀ láàrin lórí nǹkan kan fi ṣe ń tọ́lọ́ mu wa ní nàkírọ̀ kí lọ́lọ́ ni ká ṣe farudu ilallahi wa rasul ẹ dá ọ̀dájọ́ rẹ padà sọ́dọ̀ ọlọ́ àtòjíṣẹ́ bí mana alauda ilal kitabi wa sunna ẹ padà síbi kí ni kitabu ọlọ́run kí ni sunna ni ọ̀sán sọ ìgbẹ́ padà sínú tẹ́pẹ́ tó tọ́lẹ̀ bá gbọ́dọ̀ ń gbọ́ àtijọ́ ọ̀kẹ́yìn kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ló lóore fún ìnìgbẹ̀yìn rẹ̀ ó sì dá. wọ́n láyà yìí ó ti sọ fún mùsùlùmí láyé wípé ibi tọ́jẹ́ darí sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ayé òun ni alikitabu asuna ìjìmọ̀ wà bá kìyàsù wà bá tí wọn ọba tako nọ́ọ̀sù ni ó tó wọlé tọ́ba ìtako nọ́ọ̀sù kò sí ti jẹ́ ìjìmọ̀ láì ìjìmọ̀ máa nọ́ọ̀sù gẹ́gẹ́ bá wọn onífi òṣùlù fi kí nọ́ọ̀sù wọn wí kò sí ti jẹ́ ìjìmọ̀ bíi ti nọ́ọ̀sù wà kò sí kìyàsù bíi ti nọ́ọ̀sù wà wà a ní ṣe ìjìmọ̀ òkè kamẹ́rẹ́ yìí ti nọ́ọ̀sù sọ pé ẹsẹ̀ nǹkan nọ́ọ̀sù ló kú tá tẹ̀lé ọlọ́run tọ́lá rẹ̀ ga ọwọ́ apá aláṣẹ wípé ká tẹ̀lé òun ọlọ́run kátẹ̀lé ànábì muhammad sallam tá a mọ̀ sí alikitabu wa sunna àwọn tó bá wà tẹ̀lé àwọn ni mùsùlùmí torí pé sáré tòótọ́ lọ́wọ́ fi kún wájú nǹkan tó tó mìíràn billahi wal yawmil akhir tẹ̀bá jẹ́ pé tòótọ́ lẹ gbọ́ lọ́wọ́ ń gbọ́ tẹ̀ gbàjọ́ ọ̀kẹ́yìn gbọ́ òun ni pé alikitabu wa sunna ẹ̀ tẹ̀lé ẹ̀ tí ọ̀bá nígbàgbọ́ sọ́ lọ́wọ́ àtijọ́ ọ̀kẹ́yìn ni máa tẹ̀lé nǹkan mi yàtọ̀ sí alukur'anu kẹrẹ àti sunan mi ọ̀sálà tó pé tọ́lọ́ winu ẹ̀yin sàrìtì àti wàmẹ́ ó sì ti mi tó forí sọ. So ṣe tí mò ń wí yé àbí òye fine. àáfàá wa wọ́n ní ànábì sallallahu alaihi wasallam pé ó ṣekún bíi takwalẹ̀ azza wa jal wà sámú wà tọ́ha wẹ̀ ń ta hamara aleikum abdul abashiyun ànábì ni mò ń pẹ́yìn lásán bíi sámú ìwà tọ́ha pẹ̀lú gbígbọ́rọ̀ sí lẹ́nu olórí yín ẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu wà tọ́ha ìtẹ̀láṣẹ ẹ̀fún olórí yín wa in ta'ammara alaykum abdun habasiyun kódà kọ́ ẹ pé ẹrú láti ilẹ̀ Ethiopia ló di amiru lé lórí ẹ tẹ̀lé àṣẹ tó bá pa ẹ gbọ́rọ̀ sí lẹ́nu ẹ tẹ̀lé àṣẹ torí kíni ó ní torí pé man ya'ish minkum fasayara ikhtilafan kathira ẹnikẹ́ni tẹ́mi ẹ̀ bá gùn nínú yín ẹnikẹ́ni tẹ́mi ẹ̀ bá gùn nínú yín tó bá pẹ́ láyé nù yín yóò rí yàpá ẹnu tí ó pọ̀ rẹpẹtẹ tí ó mọ̀ ṣẹlẹ̀ láyé fa alaykum bi sunnati wa sunnati khulafa'ir rashidina mahdiyina min ba'di. ẹ̀dùn ní ma elizamu sunnati ẹ̀dùn ní ma sunna mi àti sunna àwọn khulafa ar-rashidina mahdiyina min ba'di. àwọn tọ́lọ̀ ń fi mànà tó tún faráyé mànà ẹni ọ̀nà tó tún fọ̀nà mẹlòmíì tí wọ́n tún máa lùgbà lẹ́yìn mi bẹ́ẹ̀ mo sì sọ ní wàásù lánàá wípé hadisi mo súnmọ́ mi bù máa já àníbi sọ àsáwọ pé al-khilafatu nabawiyya arba'una sana thumma yakun mulukan aduda àníbi ọ̀sáwọ pé wọ́n ṣèjọba ní ìjọba tó bàtà níbi sọ̀sán ogójì ọdún ni ogójì ọdún ní èyí ma lẹ́yìn ogójì ọdún àwọn ọba tí wọ́n máa ń lá níbi bí ẹ̀fọn ṣe láàyàn gbẹ́jọ ṣe sáyàn làwọn tí wọ́n máa jẹ́ lórí yẹn lórí ayé àwọn àáfàá sì kọ̀ǹkà ọjọ́ tí Abubakar Siddiq radiyallahu anhu di àkàlẹ́fà níbi ọ̀sálà ọjọ́ tí Umar bin Khattab gba ipò lọ́wọ́ ètò ìdá mẹ́rù mọ́mẹ́ni nígbà tó náà jáde láyé ọjọ́ tí Usman gba ipò lọ́wọ́ rẹ̀ nígbà wọn pa Usman ọjọ́ tí Ali bọ́ sórí ipò ìjọ tí wọn pa Ali bin Abi Talib wọn kó nǹka rẹ̀ ó sì dédé ogójì ọdún lẹ́yìn jẹ́ àníbi ọ̀sálà tí ò lé ọjọ́ kan kò sì ní ọjọ́ kan ogójì ọdún gẹ́gẹ́ ni kò lé ọjọ́ kan kò lé ọjọ́ kan kò sì ní ọjọ́ kan mọ àáfà Muhammad bin Abdul Wahab inú Mukhtasar Sirati Rasul mọ wákọ̀ fi sanna arba'in badal hijra báàbù kan ni inú Mukhtasar Sirati Rasul ti wá ní òní báàbù yẹn lọ kà ń tọ́sẹ̀lẹ̀ mbẹ́ ọdún yẹn gẹ́gẹ́ ni wọ́n pa á lè bùnú àbí tọ́ níbi tọ́lọ́ mú pé bin Maljam lánàtúlẹ̀ àlẹ́ al-Khariji tọ́jẹ́ kan àwọn Khawarij láàmú àsọ̀rọ̀ débi ọ̀rọ̀ wọn láìpẹ́ yìí ọjọ́ yìí lọ bẹ Ali tó sani dàlágbárí tálí pẹ̀lú ọ̀nà ọlọ́run njọ́ yẹn gan